Land at Old Trafford on the 8th of December could be moved because of COVID 19 restrictions. Ladies and gentlemen, in the balloon door that people felt was not done in a proper way. Let's take a look at the full list of the top 10 best players in the men's category. We have Lionel Andres Messi in the first position, having won the Ballon d'Or and uh, for the seventh time in his career, 2009, 2010, 2011, 2012, and of course, 2015, Robert Lewandowski in the second position, talking about the best striker of the year, Jorginho uh, in the third position, Karim Benzema in the fourth position, Chelsea's Ungolo Conte in the fifth position. Cristiano Ronaldo was absent last night in Paris, and of course, he is in the sixth position. Mosala in the seventh position, Kevin De Bruyne number eight, Kylian Mbappe number nine, Gianluigi Donnarumma, the best goalkeeper for the year 2021 in the 10th position. People felt Robert Lewandowski uh, was robbed, and of course, he was appeased with the Striker of the Year award. And of course, some are also of the opinion that Edward Mendy should have won the Goalkeeper Award of the Year. Time to leave the studio. 15 minutes almost gone, like 15 seconds. Kenny Ogumiloro will be here tomorrow morning to celebrate the rest of the stories in the world of sports. Until then, enjoy the rest of your day. Uh, stay out of trouble. My name is Dolahon Olalere. Thank you so much. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Erisco Yum yum for the family. Foods Limited, feeding Africans with healthy foods. Fresh 105.9 FM, your feel good radio. Erisco tomato paste. Erisco Foods Limited, feeding Africans with healthy foods. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ibadan kini so Fresh FM Nibadan lawa. ojúmọ́ kan orin náà yìí ló hàn. àdìsá ojúmọ́ kan àṣà kan èdè kan. bàbá bọ́lú ojúmọ́ kan mọ̀tìbí ìtàmì kan. present by your almighty is never by your ability. ẹ̀fọ́ ọlọ́run láti sọmọ wa. mort qu'à Dieu Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. wa. èèyàn ló ṣòro manage jù láyé. Ah. ẹ wá sọ tán ìwé ah, nàìjíríà yìí gan oh. ah, gọ́vùnà wa gan president wa gan e, e, èèyàn kéèyàn manage inú ilé ara ẹ̀ ná kó tún wá manage àwọn èèyàn níbi iṣẹ́ a mọ̀ pé èèyàn ló ṣòro manage jù. ká sọ gáskíà fúnra wa ẹ̀ ń bá lè nílé iṣẹ́ fòdìdí ọdún mẹ́wàá ó yẹ kán fún ní national award lọ́tọ̀. so dani ẹni tọ̀hún ta ni lọ ti ń bọ̀ lọ́dọ̀ yín bẹ̀ ni kò wọlé tí ó bá wọlé. kó ṣe lọgun tó báyìí. no ko palẹ̀kùn dé nígbà tí èsì ti ti rome ó ṣílẹ̀kùn gbígbà tó ti ti ti ti rome dání. ẹhẹ kí ló ń sọ ọjà yẹn. kéèyàn lè ní ilé iṣẹ́ fòdìdì ọdún mẹ́wàá. kó dẹ̀ maintain pẹ̀lú àwọn èèyàn. Hmm, táwọn èèyàn wà mẹ́ni o ah. ó yẹ kí president pè kó sì fún ní award lọ́tọ̀. àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba hmm. tí Ọlọ́run kó àkóso àwọn tó wà níbi iṣẹ́ lé àwọn ọ̀gá kan lọ́wọ́ Hmm. ọwọ́ wọn ni kẹ́ẹ̀ ti béèrè. èèyàn ló ṣòro manage èèyàn ló ṣòro manage. tọ́gà kan bá dé tán bá kọ́kọ́ pa bá kọ́ sí pípẹ́ ah, furu láyìnká. wọn á fún bíi ọ̀sẹ̀ méjì ni oh my god. wọn kó eye service bó. kí ló ń sọ yìí. láwọn eye service tó gáyàtà. àwọn eye service tó burúkú jù. tó burúkú jù. tó gbóná bíi ẹlẹ́gàn. lẹ́yìn oṣù méjì wọ́n padà lẹ́yìn ẹ̀ díẹ̀ díẹ̀. méjì méjì wọn mọ dúró sábẹ́ igi. orí ọ̀gá tó ń ṣẹ̀ṣẹ̀ gbèdé. Eh. ara lé ẹ̀. ara lé ẹ̀. fúnra ẹ̀ ní oúnjẹ wá láti ibi ah, ó níyàwó ó níyàwó ó ti jọ wá síbi iṣẹ́ tí tíyàwó ẹ̀ drop ẹ̀ tí. pẹ̀lú bí sàn gbowó tọ́pọ̀ tó bá irú aṣọ tí rúnrún wo ni wọ́n máa ń wọ̀. ẹbí náà bóyá wọn láyọ̀ nílé ọ̀dọ̀ wọn. Ah, sani láyọ̀ nílé ó ń bọ̀ díẹ̀ díẹ̀ ni. mo gbọ́ mo gbọ́ ṣọ́ọ̀ṣì wo ni lọ. Ah, jọ kérúbù jẹ kérúbù àbí sẹ́yìn. tiwa rún pẹ̀fúmù kan báyìí njọ́ kan báyìí tí mo kí. Ah. jọ́nà mo ti a kí kéèyàn má lọ lásìkí mi. ṣé níbi iṣẹ́ yìí náà. mo fi wá la mo ní kí n kí káàárọ̀ jọ́nà ló bá ló bù sí mi wàá wò báyìí ọlọ́ọ̀kí bàbá wọn pẹ̀sì wọn seven seven seven yẹn ni. lolo kìnìún ọ̀nà là yẹn mo ní a ah, ṣe ah. burúkú ń bẹ lára máa yìí hmm. kí ló dé níyà kí mọ́. n bò lẹ́yìn náà ṣe máa iṣẹ́ tí. Ah, Kabiru. ló mú mi lọ Kabiru. ẹ eh, ló mú mi lọ sẹ̀lẹ̀ kan báyìí tí wọ́n ti lo iṣẹ́ yẹn fún Kabiru. gbà yẹn. so mo á mo á iṣẹ́ yẹn wá jẹ́ fún Kabiru. mo á eh, mo á wò bó ṣe mo ṣe gbóòrò lára bá mi ní a ṣe kíni seven seven ní nírùn mi ò tiẹ̀ notice pé kìkìrà. mi è kì ah, e hmm. mi kì í jọkàn báyìí títí wọn ń sọ̀rọ̀ ní ta nísàlẹ̀ wọn ń sọ̀rọ̀ àwọn sì pé wọ́n sì pé professor ni. prof ni. mo lè jẹ́ àkàwé tiẹ̀ báwọn. níbi ah, orí bá ti wà ni bó tiẹ̀ ṣe wá dé bó ti wá dé level tó wà gan níbi iṣẹ́ yìí ni òye mi. wàhálà olùṣẹ́ fún ìjọba olùṣẹ́ fúnjọba ni <laughs> honestly ah èyí tó ń gbé lọ́gán tá à ń sọ pé kò dá ilé ìgbọ̀ngàn fẹ́ẹ̀ dájú lé fẹ́ẹ̀ dájú lé ibi iṣẹ́ ìjọba ni. ọlọ́run wa bẹ̀ ṣe o wa dáṣẹ́ ìtara ẹ̀ lọ́lẹ̀ ah, tí ẹ bọ̀ o wa gba ẹnìkíní ọgbẹ́ ẹnìkejì ọgbẹ́ ẹnìkẹta gba mẹ́rin gba márùn gba mẹ́fà gba méje gba mẹ́jọ gba mẹ́sàn ó wà lọ lọ bíi ogún ìwọ nìkan ogún dé ibi tí méjì mẹ́ta bá sì ti wà kákọ̀sì abẹ́rẹ́ conspiracy ti ń bẹ̀rẹ̀ kákọ̀sì àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnìkan kan dálẹ̀ ìjọ kan ni. ó kọ́kọ́ gbọ́ three jolly friends a ti kọ́kọ́ gbọ́ three jolly friends. tàbí kọ́kọ́ ra wọn ní mp3. mp3. Hmm. Ah, ó fẹ́ ah, mọ ọkọ yìí ó fẹ́ mọ ta fàyín láìkẹ́ o ṣé mr sport ló ń bá wí. so ah, mp3 ni. Eh, mp4 ni sọ pé òun eh, ìlúmọ̀ká àti. Eh, pajuan pajuan àwọn náà ni mp3. èrò o fífàtà sísì tí wọ́n yọ fàṣàṣì dànù. Ah, mp four nìyẹn gbà mp four ni. àtọ́bájóbìnrin nù wọn náà ó ti máa eh, ìsádàkẹ́ni tó wà ní front desk kó mm. láìkí pa ọ̀gá eh, tàbí kí wọn àti pa máa mọ ká máa gbà kára wọn kí ló ń gbà gbà mm. ẹyin tẹ tẹ staff a máa bèrè lọ́wọ́ kí ni lágbájá àti eh, tàmẹdù tẹ kí ló ń gbà láwọ ara wọn náà wọn kì í fẹ́ ríra wọn sójú. tí secretary àti pa tí wọ́n bá sì sí lè ti lọ rẹ́ wàhálà ni ìgbà míì wà tó jẹ́ pé kí pa tó dé sẹ́kítírì ni máa ń jẹ́ àjẹkù ọ̀gá. bẹ́ẹ̀ni ìgbà tí sẹ́kítírì wá dé tí pa wá dé wá dé sẹ́kítírì wá rí àjẹkù ọ̀gá jẹmọ́ yóò gbójú sókè ni. àgàgà kí sẹ́kítírì tún wá tún àmì kí pa tún wá kó ta sọ́ẹ́sọ́ẹ́ lẹ́nu jù. kó tún wá fẹ́ gbéra kó gbéra kó tún gbéra bóyá òun tún wá mara mú kó lẹ́sẹ̀ bí òyìnbó kó wá kún kó kún fáyà kún ní gbogbo àbí tó yẹ kó ti kún <laughs> a ní kí ni kí ló tiẹ̀ ń ṣe náà ogun ti dé a ní kí ló tiẹ̀ ń ṣe náà ó fàìn lójú ara ẹ̀ nìyẹn o fàìn lójú ẹ̀ ti fàìn tán lójú ara ẹ̀ eh, nìyẹn o. tó bá ti wọ blast hmm. three thousand kan báyìí àti skẹ́ẹ̀tì wèrè kan báyìí tó lò wọ́n. báwo lẹ́yìn náà ṣe mú iye tán ta. Ah, ìṣèlú adélábù ló ti mú. Hmm? shopping complex. èmi mo kọ́kọ́ rí blouse yẹn tẹ́lẹ̀ kò wù mí ni mo kọ́kọ́ lọ́ọ́ yẹn máa fàìn tó báyìí mo rò wọ́n bá a bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá wa yá tí ẹnìkan bá wà tí ó ń ṣe súnmọ́ tó ń ṣe dáadáa tó ṣe dáadáa tó tó kárama sí kìí eh, ṣe tó tọ́ka yẹn wá lọ tọ́ka wá tún wá lọ ṣe mistake dín lọ bí ṣe sampo. Eh, ah! tó pé tó ní eh, mo fẹ́ fún ẹnìkan nínú gbogbo ẹ̀yin staff tẹ wà ń bì ní mọ́tò. Ah! Mm. yíkun ṣe wàhálà ogun ti dé. ó ṣe nǹkan tó tẹ́ mi lọ́rùn gan-an ah! mo dẹ̀ ní láti compensate kì í wojú kó tó ṣiṣẹ́ hmm. ẹlòmíín nú yín ló máa ń ṣiṣẹ́ ẹ máa ma fi búra yín pé iṣẹ́ méje múrí kan mọ̀ ohun tiẹ̀ kò ń wojú ẹ̀ máa pé tá a pè ní gbèsèrú pé gbèsèrú ni gbogbo yín pè ń bì. bọ́ still náà kò fi yẹn ṣe ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ hmm. kọ́kọ́rọ́ ọkọ̀ ẹ̀ hmm. ẹ̀mí ẹ̀ á lò kò ní í jáàmù. lè máa tẹ̀síwájú máa tẹ̀síwájú. ó ti yẹ ẹ̀yin yòókù tẹ bá pàtẹ́wọ́ tí yín náà ń bọ̀ màá ti ra méjì kan tó dúró sápá mi. irọ́ wọn kọ ń pàtẹ́wọ́. wọ́n lè pàtẹ́wọ́ àwọn àwọn afọ. wọ́n fọkàn pé ara ilé ẹ̀ ara ilé ẹ̀ ẹ̀mí ọ̀gá. nígbà tó ti sọ pé ẹnìkan láàrin yín. tí mo pe alẹ́fẹ́ fún alẹ́fẹ́ fún gbèsè ẹrù ààrẹ lára ẹ iṣẹ́ kan ẹ ti ṣe máa padà nù ti ṣe apẹ ẹ ọ gbẹ tán lára ẹ máa lo mọ́tò. ṣé bó ṣe rí nígbà tó débi ni. orí bó ṣe kù tán ọ̀nà ẹni tó lómi lára tẹ́lẹ̀ kù tó débi. ọrùn bíi tagun fọ́ọ̀n adáadáa òsì hmm. tẹ wàá wíńdò ni òun náà sọ pé òun náà sọ pé I don't want anybody that will spoil my Germany lálọ́kọ́ lè bò wò wo mo kà sí wòran ni o tinubu rẹ bá bí mi tán yányán. mi ìfẹ́ tá a ṣe rí ẹ ó ń ṣe sí blessing mi kàn fẹ́ tàṣírí ẹ̀ ni ó ń ṣe sí blessing lẹ́yìn ìgbà yẹn ojú mi ló tún sọ pé ọmọ tó ń pè ní àárín ọlá yẹn pé ọmọ kan wò pé kí ló kan tèmi ń bẹ̀ mí kàn o bá ti sọ fẹ́ mi ah, mi ì lè sọ gbúrú nǹkan yẹn fún mi o bá ti sọ fẹ́ mi mi ì lè sọ rú yẹn fún mi ah. oh, wọ́n gan ah, kò kù àwọn ọmọ tètè tú. o bá ti sọ fún mi ọjọ́ tí wọ́n sọ pé kinní kan máa ti náwó sókè. Eh, eh, ní mítì. báni general mítì ọ̀nà ọ̀sọ̀ ìjẹ́ká kó fọ wo ọ̀gá ìlú fúnra ẹ̀ ló máa balẹ̀ Ah. ṣerú yẹn náà pè ṣerú yẹn náà pè ní eh, best staff ah, kò wọ́ tẹ̀ èmi ò mọ kò ọlọ́run gbọ́ kò wọ́ tẹ̀ ọjọ́ kan báyìí tó kọ kí n sílẹ̀ àfi bí ìgbà tí adìyẹ bá kọ lẹ́tà ah, tó yìnbó kà tí. báwo kí ni kí ni kí ni criteria tó fi gba máa yé eh, síbi. iṣẹ́ ló ń lò iṣẹ́ ló ń lò ó lo iṣẹ́ wa bọ̀gà ó bọ̀gà ó ń lo iṣẹ́ fọ̀gà. ẹ ẹ mi tí ẹ tí ì sọ fún ẹ ẹ eh, dírẹ́bà tó ń wa ọ̀gá ó máa rí tìró lójú ẹ kúnlé tìró wà bíṣẹ́. bóyá ní eye problem. ìgbà tí mo wá accuse ẹ pé ah, bọ̀dá Túndé ẹ tún lo tìró bóyá kò mọ̀ pé èmi ti ká ọwọ́ tó fi nu ojú báyìí kí nìyẹn kan dúdú sí níbi ẹ̀yìn ọwọ́ ni wọ́n ní àbùdá tún dé ẹ tún létí ìró wá síbi iṣẹ́ mo sọ ó kàn rẹ́rìn músẹ́ mo sọ pé mo ní wọ́n fi kún owó oṣù ẹ̀ yẹn ṣé bóun sọ fún mi pé torí pé wà á dùn ni ó wà á dùn ọ̀kì ni ó ló máa ń gbọ́ ló máa ń láàsì sọ́dọ̀ ọ̀gá tó bá ti ṣẹ́jú mọ́ ọ̀gá hmm. hmm. ó ti tán ó ti tán ó lẹ́yìn gbogbo wọn ni hmm. fẹ́ ṣe nǹkankan ni. kí lẹ́yìn máa ṣe honestly tí n bá lọ labour fún wọn. ẹ lọ labour. máa gbogbo iṣẹ́ wọn jẹ́. ẹ lọ labour. kò gbàmíjú kándù kan lọ. Mm. honestly eh, bọ́ọ̀lù ah. lọ́lẹ́bọ̀ ayé láti bá ayé láti ẹ̀ ẹ̀ kàn fi gbogbo yẹn lẹ̀ pé àti ń dàgbà ju gbogbo yẹn lọ gbogbo iṣẹ́ tó ń ṣe ẹnu àbàjẹ́ mm. honestly kò lómi ju káńdì eh, kan lọ ẹ̀yin náà máa ń lo nǹkan kan tó máa ń rùn lára yín kí lẹ̀ ń lò wá síbi iṣẹ́. ibi kí ni káfúrà ni. <laughs> káfúrà bó ni <laughs> káfúrà ni. ẹ fi káfúrà sáṣọ. káfúrà ni torí àwọn ayọ̀ pọ̀ nílé mi. òórùn tí mò ń gbọ́ yẹn ó jọ bíntú lọ́fẹ̀ndà eh. bíntú lọ́fẹ̀ndà tàwọn haúsá ẹ fi lo ṣẹ́ ni láàrin mi àti yín. ara nǹkan tá à ń sọ nìyẹn. láàrin mi àti yín. ṣe káàdì ẹ̀ tún máa jẹ fún ara wọn. ẹ fẹ́ sọ fún mi náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó bá ṣe pé mo accuse ní sìn. kì í ṣe pé bóyá kìló tábà fún olè má gbà. bí o wà ní kiri. ẹ mi ò gbà máa fẹ́ lómi lò. bó ṣe wà yẹn ìṣọ́ra lásán ni. ìṣọ́ra lásán ni hmm. ẹ̀ ń gbaṣẹ́ ọdẹ ni <laughs> ẹ ṣiṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ọdẹ ni. ìṣọ́ra lásán ni. lẹ́yà láti máa tún lọ́ṣẹ́ lọ sí ibi iṣẹ́. òótọ́ mo sọ fún àràgbélayé. àràgbé ni. àràgbélayé o. àníkẹ́ lómi tó lọ sí ọ́fíìsì láàárọ̀ <laughs> ní tí ó bù jẹ láì ṣe pẹ́ ń lójú omi. ooo ṣé iyún dùn ọ láì ṣe pẹ́ ń lójú omi. èyí tí ó lọ lò ń tọ́lẹ̀tì ńkọ́. àní tó bá débi iṣẹ́ nìyẹn. <laughs> tó bá débi iṣẹ́ èyí tí ó bù jẹ kó tó kúrò nílé ńkọ́ tí ó tún ká ọ fọ ẹ <laughs> yóò ka ọ̀fọ̀ ẹ sí. tó bá tún débi iṣẹ́ kò gbọ́dọ̀ kọjá kò gbọ́dọ̀ kọjá aago mọ́kànlá o. ẹlòmíì ṣe gbé gbólóhùn sórí ló gbé báíbù sórí àbí kuran rù rẹ ayé rẹ bá ti ní nínú ayé ó ti ní ìtumọ̀ gbọ́tọ̀ tó o bá gbọ́ gbólóhùn lẹ́nu ọmọ ẹ lòmíì ó kọjá dáadáa àbí ah, lọ ń sọ yìí ah. táàgó oh. mọ́kànlá bá sì fi lù pẹ́rẹ́ mm. èèyàn kankan ò lè lo tọ́ílẹ̀tì ẹbí ah. títì ní tọ́lẹ̀tì máa wà. ó ti wà ń bẹ̀. ìgbà tẹ́ bá tẹ́ bá sì padà wọ tọ́lẹ̀tì yẹn tẹ́ bá máa mm. padà wọ bẹ́ẹ̀ rí bébà tí wọ́n ti kó lúbúlúbú tí wọ́n ti da lúbúlúbú yóò wà nílẹ̀. ọjọ́ náà lọ parí ọjọ́ kẹta ni. ó parí tọjọ́ kẹta ni. ó wá láti jù sílẹ̀ ń bẹ̀ torí kò gbọ́dọ̀ mú padà sílé ṣẹ́gun ẹ ti lo sẹ́yìn nà ṣùgbọ́n èlé rìn. ayé ń kusẹ̀ ibi ó mú mi rìn dénú. n lọkọ mi. kọ́ ẹ ní kíni. gbogbo sẹ́ gbogbo sẹ́ ọwọ́ ẹ ló wà yí ń kú bọ̀bọ̀ èmi àjọ ara wa lè mọ̀. alákòóbá ṣe ń gbẹgbọn yín ṣe ń gbẹgbọn yín ìwọ mọ́là ọ̀gá ṣe ń gbẹgbọn yín. wọ́n ti ṣọlá jẹyọ ni ó ń fi ṣọlá jẹyọ ni. irọ́ ìbá fún bí ọdún jọ kan ní. ẹ̀rọ tẹ̀lá ló fi jẹ ká kì í ṣọlá nìkan ló fi jẹyọ. tó bá yẹ fi ṣọlá jẹyọ yóò fi rẹ̀ mí jẹpo. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ lẹ ẹ kú jọ ẹ kú wẹ́rẹ́wẹ́rẹ́. ṣàlàfíà làbáyé onílẹ̀ kulé. ẹlẹ́lá ọkàn yìí wà mí ìrọ̀nà ẹ̀lẹ́ láyé ká dé mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá lèmi ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń ti ọ̀sẹ́ rẹ̀ nílógún tàfi ojú ibi omi ti ń ṣe wẹ́rẹ́ pa tí ẹni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́wọ́ ìbà ìdí àtẹlẹdẹ́sẹ̀ ìbà rí òní kójọ máa wọ̀ wálẹ́wọ̀ àtàtà kónílé ó sọ fálejò tá a jẹ ní jẹjọ àtúntẹ̀rùn kúnná. tá a fọ́kù òkú gbà á ọ̀rọ̀ padà bẹ́ẹ̀ yọ. agbọ́rọ̀ etí bẹ́ẹ̀ ah, di gbọ́n. gbọ́rọ̀ láti ìlú òyìnbó etí mi fẹ́ẹ́ hmm. di kí ló dé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. Ah, hmm. pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn obìnrin àwọn ọkùnrin náà tún fẹ̀hónú wọn hàn bẹ́ẹ̀ la rí àwọn èèyàn tí wọ́n sọ pé bẹ́ẹ̀ lórí wọn kì í fẹ́ kán sọ̀rọ̀ nípa ẹ̀ hmm. ẹlòmíì ò fẹ́ kán dẹnu lé e a sọ pé gbogbo ah. ẹni bá gbọ́ wa dáadáa a sọ pé ọ̀pọ̀lọpọ̀ a sì sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ hmm. àwọn tó kù sí wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n dáa so a sọ pé gbogbo wọn ni ò dáa a sọ pé hmm. gbogbo wọn náà ládé kò dèrè àwọn ọkùnrin náà ní tiwọn lọ́wọ́ o ah. àwọn ọkùnrin tó jẹ́ pé ìyàwó wọn ló ṣiṣẹ́ jìyà kí wọ́n lè hmm. jẹ́ èèyàn tó jẹ́ pé bọ́rọ́ tó bọ́ sí ìlú òyìnbó tán ìyàwó oníyàwó ní ń lé kiri sisi onísisi ní nlé kiri hmm. a tún gbowó lọ́wọ́ ìyàwó ẹ̀ a tún lọ fi bọ́ àlè. àkàìmọ̀ iye ọkùnrin tó ń dán tẹ̀ rí rolex lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ ìyàwó ẹ̀ ni hmm. Hmm. ó fẹ́ kí ọkọ òun wà ọ̀ra ẹ̀ ó bẹ́gbẹ́ pé kọ̀mọ̀ pé òun taari ẹ̀ síta ni ó tún raṣọ gidi sí lọ́rùn ó tún kàn mọ́ wàhálà fún. ìyẹn ni bọ̀dá náà fi ń fẹ́ gẹ̀ẹ́ kiri títì ó tún wá tó tún wá ga dáadáa ó ó sì ní bọ́dì bí ọkọ̀ tòkun bọ̀ àfi bí ọkọ̀ tòkun bọ̀ ó wá lọ léjì kan báyìí. Eh, èjì tó ní tóńtó láàrin. ó pé o hmm. tún wá ní dínkù láì ṣobìnrin. a ní jọ mo máa ní láti dé club lálẹ́ yìí eh. <laughs> ẹni tó mú ẹ wá láti nàìjíríà lọ. mọ́tò tí wọ́n fi ń tó sí ìyàwó wọn lónìí. ìyàwó wọn lónìí. ẹ̀yin ò mọ̀ eh, àwájá àwájá ẹ̀yin lẹ́ẹ̀ mọ́ olóńpà àrọ mọ́tò méjì mẹ́ta ìyàwó ẹ̀ lónìí hmm. òun gan ò tí ì ẹ̀ ilé ayé lọ sálálú oríṣiríṣi obìnrin míì yànda gbogbo tó fi ń jẹ èèyàn fọkọ ẹ hmm. ìlòkulò lọkọ ẹ lò ó hmm. ọkùnrin míì sì yànda gbogbo téèyàn fi ń jẹ èèyàn pé kóbìnrin ìyàwó òun lè bá a fi dìde ńgbò hmm. dìde tán ó padà wá wò ó ń sàlẹ̀ wọ́n fẹsẹ̀ tí mọ́lẹ̀ ni pé tó bá lè wà ń bẹ̀ kọ́ wà ń bẹ̀. Hmm. àmọ́ tí ń bi ni ó padà bi ni tí ń bi èèyàn padà wà bí èèyàn. orin awo ni aki mama yìí ṣe irú ẹ̀ ọmọ mu ni o aki mama yìí ṣe irú ẹ̀ ọmọ mu ni aki mama yìí ṣe irú ẹ̀ ọmọ mu ni aki mama yìí ṣe irú ẹ̀ ọmọ mu ni o aki mama yìí ṣe irú ẹ̀ ọmọ mu ni o. ẹ gbọ́dọ̀ mọ́ra o ṣàtìrì rẹ́kọ̀dù ẹ̀ ti ń bọ̀ nù. Ah, nínú èwo. December tonic. ní kíni. ọláyínká ayífẹ́lẹ́ lórúkọ tèmi ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pèlẹ́ nìkan ṣo jagunlabi ti ń para alẹ́ bí ẹni ń para ogun dira ètò bí ẹni lọ́wọ́ kàkẹ́ di ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgẹ́ owó bàbá mẹ́ta. mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba iyì lọ́wọ́ yín akú ọdún akú ìyèdùn àti nsúmọ́dún ọdún súnmọ́ wa gbórùn kérésì. yẹ ìsífìlà fọlódùmarè yẹ ìsífìlà fọlódùmarè ọlọ́run ògo ni fọkọ rẹ yẹ ìsífìlà fọba tó tẹ̀dọ́ ayé yẹ ìsífìlà fẹni tẹnìkan ò solution gbogbo wàhálà lọ́wọ́ jẹ́ n sífìlà fẹ́ni tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù kí n kó bẹ̀rẹ̀ fọba tí ń gbénú ọ̀run ṣògo àfinihàn fáyé mọ́ finihàn láàpá òjìlógo ṣògo ògo tó ju gbogbo ògo ayé lọ tí wọ́n bá sọ pé ẹlẹ́bù rú kẹ́ni alóhùn ah. fẹ́ gbójú ilé wọlé mm, ó kú bàbá alẹ́ ni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ tó bá lóhùn dé ó dé tó bá mm. sì lóhùn òde kò dé ìjẹjọkọ́la tún wà lórí program tá a sọ pé tó bá di next week á pàdé ara wa láyínká láàrin ìgbà yìí sásìkò náà àpọ̀lọpọ̀ ṣẹlẹ̀ omi kọjá lábẹ́ afárá òjò rọ̀ ilẹ̀ sì fa mu tàbá wa bí ọlọ́run léèrè alóhùn mọ́ ń yà sáàwù bó ṣe òun ní sọlá yẹn bó ṣe òun lòun pe àwọn kan sọ́dọ̀ òun sì yọ̀ǹda àwa kan eh, àní bí adìyẹ inú kùkú la jẹ́ níwájú olódùmarè ah. kúkúkúkúkú aṣàlẹ̀ jẹ́ a tún padà sínú kéèjì iyejú àwa tá a wọnú kéèjì náà kọ́ la tún jáde láàárọ̀ ọjọ́ kejì ah, ah. ìrìnàjò bí oorun mi ò tí ì rírí láyé ìgbà tó gorí bẹ́ẹ̀dì ló mọ̀ ìgbà tó oorun gbé ọ lọ ò lè mọ̀ bó ń bá àyàn jà ò lè rántí hmm. bó lówó sí báńkì ò lè rántí bó níyàwó mọ́kànlá ò lè rántí bó bímọ mẹ́jọ ò lè rántí ah, àṣà àforún dánkù wò ni o tó wà lọ́wọ́ rẹ ò lè rántí hmm. ó tún dìgbà tó bá jí padà ìbínú àná tó suspend yóò tó padà ṣe gbàgbọ́n ló tó mọ̀ pé ìyàwó ṣe ọ́ bẹ́ẹ̀ ni hmm, ọlọ́run fi hàn wá pòun ju gbogbo ẹ̀dá lọ ni alágbára wa wò láyé tí ò sì ní kú o ìwọ nu alágbára ayé tó kú ríta agódúró ìṣẹ́jú kan fún ah, ah. àṣọrọ̀ bíbélì pé pé God is not a respecter of any man kò respect anybody n tó bá kàn wù ní í ṣe fẹ́ ni yóò wù láàbò tó wù kò sì sẹ́ni tó lè mú sí tó bá wù nígbà míì mm. alóbìnrin ló ń fẹ́ kó mọ jẹ́ dáúdù nínú ilé obìnrin bìnrin atẹ̀yìntọ̀ ni wọ́n pé mm. agbára tí ń bẹ lára rẹ̀ ju tọkùnrin mọ́kànlélógún lọ òun náà ni ó sì mọ fún wọn ní owó pé kó yá mọ náà mm. bẹ́ẹ̀ nìkan bá torí ẹ̀ sáfà tàbí sáré àsájù ah, yóò sì tún kan sáàrù ńbẹ̀ àkàìmọye tó ti sáré ẹ̀ tó lu da ìkó eh, ọlọ́run ọlọ́run ní ọ ò kì í ṣe èèyàn mm. agbénisókè fini ayé mọ́ fini hàn láhàn pa ó gbá àwọn kan sókè ó sì tún rẹ àwọn kan mm, wálẹ̀ ó sà àwọn kan dọba ó sì pa àwọn kan lẹ́rú àwọn kan wá ń pa àwọn kan lẹ́rú ọlọ́run ní ọba ni wọ́n uh, uh, uh. wọ́n ní nàlẹ́ntìtì ni ọlọ́run ní sẹ́líbírìtì ni wọ́n ní bó ṣe wa àmúsìn ni ọlọ́run ní àpèsìn ni wọ́n ní bó ṣe wa wọ́n ní nobody ni ọlọ́run ní somebody ni olóhùn lòún pè bẹ́ẹ̀ kò sì sí bàbá ní tí ó yí rí ẹ̀ òun ló ṣílẹ̀kùn ọjọ́ òní tó sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ mm, lọ́wọ́ yóò tún tilẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó ọ̀pá ní white tí mo fi ń yan olódùmarè hmm. àdìsá mo lárò jinlẹ̀ ni bàbá tiẹ̀ tí débi à ń lọ ọmọ ìyẹn lọ́yọ́ àti kúrò ń bí akúrò àwọn àlànà àti jẹta ọlọ́run ògo mọ̀ ní fọ́kọ rẹ̀ agbára tó ju gbogbo agbára lọ hmm. ipa tó ju pa lọ òun náà lókun tó ju gbogbo okun lọ hmm. aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo àṣẹ yóò wù fẹ́ ni yóò wù láàkó tó wù tí ò sẹ́ni tí ó béèrè mọ̀mọ́ tálákà jáde kúrò nú ẹrọ̀fọ̀ nínú ìdọ̀tí ló ti mẹ́lòmíì láyínká ló mọ̀ látinú rẹ̀ ọmọ náà mọ̀mọ́ ti ń sọ wòmí orí àkìtàn ló ti he ọmọ tálákà hmm. ó ní kọ́ ọmọ alágbe kúrò lárí àkìtàn jókòó pẹ̀lú ọmọ aládé mọ́ bá wọn pàṣẹ okùnbà hmm. balẹ̀ ni tí ó béèrè lọ́wọ́ ẹ̀ wò amúdú jáde nù funfun mú funfun jáde nù dúdú tó bá tún wà wò nígbà míì alóhùn fẹ́ kí dúdú jáde nù dúdú kí funfun jáde nù funfun ó ẹni tí ó tún béèrè àní igi tútù àti gbígbẹ lọ́jọ́ wà nínú gbó málàmù ṣó sùn ní hmm. igi tútù rèé igi gbígbẹ rèé ayé ń fọkàn sí igi gbígbẹ pé kò ní pẹ́ wó wọn làwọn igi ìtútù sì ń wọ́wẹ́ hmm. ó sì tún ṣègbé dànù gbogbo èso rẹ̀ lọ́rẹ̀ dànù yìí wọ́n tún wá ń lagi tútù dáná lójú gbígbẹ hmm. ọlọ́run ògo mọ̀ ní rẹ o ọ̀bánirin kíá ó tán ní ọ̀bánin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tí ń bá àyàn lórí ẹkún bá àyàn lórí òṣè alóhùn fi testimony jìrọ rẹ̀ fún ni hmm. kápẹ́ bàbá àti mọ̀mọ́ ṣe rógolo ah. làwọn mọ̀ ṣe rógolo láyé láyé kámbọ́lá jésù ti jiná o ọlọ́run ògo ni fọkọ rẹ̀ bàbá òní ga ìyá òní hmm, go hmm. ó ní kọ́ mọ́mọ́ rìn káàkiri ìlú kan sílùú míì kẹ́sì hmm. mọ́ gbókìkí ẹ̀ tẹ́bá tún bí léèrè alẹ́ òní mọ́ yẹ̀sà o ọba àṣẹ yóò wù á ní tó wò òun lòun ṣe kò sẹ́ni tí ó yí rí ẹ̀ lọ́wọ́ ẹ̀ wò bẹ́ẹ̀ ni kò tọrọ ọlá tó fi lọ́lá o bẹ́ẹ̀ ni kò sọ pé òun jọba tá a fi ń pè ní kábíyọ̀sì gbogbo ọba ayé pátá ní bá a jó kọ òun ni ọ̀ní tó ní gbogbo ilẹ̀ kílẹ̀ aláàfin gbogbo ìjọba ọlọ́run ni ọ kì í ṣe èèyàn awo ni túnrin lọ gbẹmí sọ̀gbẹ́d ìdílé bẹ́ẹ̀ ni sakitan hmm. dọjà ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ hmm. ojoojúmọ́ ayé ni wọ́n mọ̀ kó bẹ̀rẹ̀ fún nígbà tí wọn ò lẹ́lòmíì àníṣe ìwọ ló ń jẹ́ kábíyọ̀sì ọba ayé bá dá wọn kankan wò hmm. ìjọba ó bí mo ti rọba tẹ́sán sáàtì mọ́ lérí kí ah. wọ́n tún na búrẹ́dì sí uh, uh, bàbá ẹ jẹ búrẹ́dì yó onímọ̀mọ́ yóò tí ì dé o <laughs> kó ta eh, ló rójú olódùmarè gbogbo ayé ló sì rójú ẹ̀ eh. a ṣe yóò wú fẹ́ ni ó eh. wú òun náà ló ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo tó ń mú ohun gbogbo jáde nínú ohun gbogbo ọlọ́run ni rònú àìrí ọba tí ń gbọ́ tòdí hmm. ó sì ń ṣe àmì wọn ọlọ́run ní o kì í ṣe èèyàn ọlọ́run ọba tó tóbi oh. ọlọ́run bàbá àgbàlagbà. ọlọ́run tó tóbi. Yinka Ayefele and EOB. Màmá ẹ̀yà bọ̀ ni o. Ẹ kú ojúmọ́. Ìyàwó, rámọ̀ rẹ̀ rẹ̀ ló wá fẹjọ́ rẹ̀ sùn mí. Kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. Ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún àwọn ìtọ́jú tó yẹ. Ẹ ẹ wo ojú mi kókókó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera tálábòyún bá ní ló máa hàn lójú rẹ o eré ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà before I realize I did order second round, third round, fourth round, I never still stop. Àràgbá yamuyamu àjọ̀dún oúnjẹ àkọ́kọ́ irú rẹ̀ lápá gúúsù wọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà. Ìbàdàn Food Fiesta Season one níbi tó nírúurú oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun ti yamura láti máa fìgbádùn ṣayọ̀ fọ́nù láṣẹ mi ní jọjọ. Nínú ayẹyẹ Ìbàdàn Food Fiesta yìí kan náà, ẹ̀bùn ọ̀fẹ́ ń bẹ, támọ̀ jó wà, támọ̀ náà dájú ògbẹ́yìn. Ìdíje ta ni ó kọ́kọ́ jẹ àkàṣùràbàtì oúnjẹ ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn fìgbádùn ṣayọ̀ tó lé lọ́nà ogún over twenty thousand fun lovers. Àwọn olóúnjẹ ọlọ́wọ́ ṣíbí bíi oníkòkò ọbẹ̀ tó lé nígba over two hundred food vendors gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó jinú Ìbàdàn food fiesta season one gbàgede àjọ̀dún oúnjẹ yìí ní Ọbáfẹ́mi awolowo stadium Liberty Road Òkè Àdó ńbàdàn ní sátidé ọjọ́ kẹrin oṣù kejìlá ọdún tá a wà yìí látago mọ́kànlá lè tó ti bẹ̀rẹ̀ ẹ mú bòmú yín dání o fún onígbọ̀wọ́ àjọṣepọ̀ àti àlàyé ẹ pè zero eight one five three eight seven four one eight six tàbí zero eight zero six five five four five four four three ọ̀fẹ́ lówó wọlé o Ìbàdàn ṣe ti gbọ́ àjọyọ̀ oúnjẹ àjẹyìrà ó máa sọkùtù wọ̀wọ̀. tí ó sì still agogo jẹ go down order my first round move. bàbá mo wá ṣọpẹ́ o. bẹ́ẹ̀ni o olúwa tún ti kọ sí ẹni àmì òróró rẹ̀ ìyẹn elder prince adéwòye adéríbigbé pé kí ó léwájú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn láti tún fi ìyìn fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i kí ọdún yìí tó kásẹ̀ lẹ̀ ṣe wá mọ̀ wípé gbogbo àwa tá a jọ wà níbẹ̀ nínú oṣù keje ọdún yìí la ní testimony tó pọ̀ àkòrí ẹ̀ èmi ò ru ẹbọ àtinúwá sí ọ olúwa èmi ò yìn orúkọ rẹ nítorí ó dára psalm fifty four verse six lọ́jọ́ thursday december second ọdún yìí níjọ the apostolic church nigeria challenge area headquarters tún wà ní number one sọmọrí avenue eléwùrà off ring road challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́fà àárọ̀ six a.m. àwọn olórí ẹ̀mí elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise àtàwọn olórí ẹ̀mí mi ẹ̀dà níyì fadípẹ̀ ló máa léwájú fún orin inú ìwé tìjọ apostoli oníwàásù alábòjútó ìpínlẹ̀ challenge ìyẹn olùṣọ́àgùtàn gabriel ọláwálé ògúnwálé elder and engineer akin ajibade the program coordinator elder prince adéwùyí adéríbigbé lólùgbàlejò pastor g o ògúnwálé alábòjútó ìpínlẹ̀ challenge lólùgbàlejò àgbà pastor dr es awo Babajide JP, Vice President, the Apostolic Church Nigeria, and London Territorial Chairman, Aoyeoluwa Adema Yanu. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. kí ló dé tó ṣe hà kí ló dé tó ṣe hà. mo fẹ́ bú ọ ni. lọ ṣe ṣe ha bóta hmm. kò gbé jẹ zero zero three two three one. oríṣiríṣi wọn tún sọ pé mo tún dé ní ìsìn báyìí. Eh, ìjẹjọ ló ní mo jẹ ṣu sísun. mo pẹ̀lú epo ah. mo wá fi yọ̀ wọn láì sóògùn. flaka yìí. <laughs> ẹnìkan tiẹ̀ pàkíyèsí mi sí nǹkan kan <laughs> ó wá jẹ́ kí. <laughs> kẹ́rù tiẹ̀ ọ̀dẹ̀ wá tiẹ̀ wá bà mí. tẹ́rù mọ́ ń bà wọ́n. gà ń <laughs> gbọ́ ọ̀rọ̀ yìí tóbi. ọ̀rọ̀ yìí wá tóbi ká bẹ́ẹ̀ bí. wọ́n ní sórí generation tiwa yìí hmm. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní generation tiwa yìí hmm. òun ló fẹ́ dàbí ìgbà tí generation àwọn Ògún Ṣàngó Ọya Ọya Ọbàtálá wọ́n ní generation tiwọn yẹn náà ló burú jù wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n burú nu wọn tí wọ́n dá yà sọ́tọ̀ tán dájú tán dá yà hmm. àwọn náà di òòṣà tí wọ́n takolé lórílẹ̀ ni. so ọ̀rọ̀ mi ti wá padà ṣe pé wọ́n padà takolé olórí. wọ́n takolé olórí. wọ́n máa pe ọ̀dọ̀ rẹ ní ojúbọ oorun <laughs> àwọn tó bá ní ìdí orin mo ní ṣe mo ní ìdí ọmọ nílọ sọ́dọ̀ Yemọja. a jẹ́ pé èèyàn ní Ṣàngó. èèyàn hmm, báyìí ni èèyàn ní Ògún. Hmm. èèyàn ní Ṣapana. Eh, èèyàn ní Ọbàtálá. èèyàn ní Ọbàtálá. Hmm. èèyàn ní wọ́n ṣe bí èèyàn náà náà ṣe bí àwọn. bẹ́ẹ̀ni wọ́n kàn wáyé ní àtọ̀yà náà. wọ́n kàn wáyé wọ́n ní ipa ipa tó gbóná gan. Ah. ní fi. so Eh, òòṣà kan náà àwọn òòṣà náà àjọ ń gbé nínú ayé yìí náà. bíbí náà bí àwọn náà ah, ah. ìyá àti bàbá kan náà ló bí àwọn náà. òòṣà ni wọ́n yìí náà generation tí wọ́n bá ṣe rúùlù ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni mẹ́rin bá jókòó ti sórí tiẹ̀ gan òòṣà kan ni wọ́n bó jọ. Eh, eh, àkọlẹ̀ bọ̀ ni wọ́n gan. kálẹ̀ lọ́kàn yìí wà mí lọ́kàn èmi ti mọ̀ zero zero three two three two one zero five <laughs> nine lójú òkú tó wọ bí apex fabrics wọ́n tún ti kó aṣọ wa dé o òsàkànrè ah, àkúnlẹ̀bọ nìyẹn. àwọn tí bá ń wọ ọmọ tó bá wá sójú bọ̀ rẹ̀ tí èèyàn tíyàn bá ní ojú inú mm. tó tó bá lójú inú dáadáa mm. tó bá rí àǹfààní àti wo ojú ayé fẹ́lẹ́ dáadáa á mm. mọ̀ pé òòsà tíyàn máa bọ̀ tíyàn <laughs> máa bọ̀ ni. ọmọ progress lẹ́yìn. kìdí pé iṣu àrísú sísun nìkan máa fi bọ́ o àtẹ̀pọ̀ pupa. tí ẹ bá jẹ fẹ́ bọ yín ká ó yí sí. ó yí sí o. a ah, ó sí o búrẹ́dì ìbéèni pẹ̀lú pẹ̀lú ògì ogi baba ogi baba ẹ gbèsè nù bá tásà àti gbèdémà àwò tásà. ẹ bá ti gbèsè nù àwò tásà dín náà ní kọ́ ó lè kọ́ ní dẹ̀bọ̀ rẹ̀ sí ọláyé ó lè kọ́. wọ́n ní ọ̀rọ̀ kì í gba ọmọdé kí ó yí lọ́wọ́ ah, ah. tó bá gbé tàwọn àgbà lọ mm. ẹ̀yin àgbà náà wọ́n fẹ́ gbé tọ̀ eh, eh, ah. ìyàwó mi máa ń pè mí ní bébì mm. èmi dọ̀ ní ìyàwó mi náà lọ́dọ̀ bébì ló jẹ́ ìdẹ́kun mm. tá ló máa gbéra àwọn fada Christmas náà. Eh, ẹ gbéra ẹ báyìí ni bó ṣe ṣe nì ní irú ọ̀la báyìí tí fada Christmas fẹ́ dé ó ti yọ ìyàwó rẹ̀ ó gbé ọ wá ok ìwọ ni bébí àkọ́kọ́ ìjọ tó bá fẹ́ close ìwọ wà gbéyàwó ẹ wá àmọ́ tíyàwó ẹ bá ń gbé ọ bọ̀ kó lè bá a ní kìmí káyé lè bá mọ̀ kí bébì gidi ni o kó lè mọ̀ láti tàlẹ́ kò ní pọ̀ ọ́ láti tàlẹ́ káyé lè mọ̀. yóò ra okun ẹran lọ́rọ̀ yẹn yóò fi sí ọ lọ́rùn wọn náà wàá dáwọ́ délẹ̀ ọ dọwọ́ délẹ̀ bí àlàkẹ́tì tí sùúrù tó ìmẹ̀ sòrò tó lágídí inú lágídí inú kárì. wọ́n mọ̀ owó wọ́n pèsè. bọ́mí ń gbọ́dọ̀ jákùsà. ọba jákùsà ẹ bọ̀ mi ìwọ bàdá mọ́ nìyẹn o oh, mm, ah, wọ́n lè bàdá kírísímàsì yẹn Fresh FM wọ́n ní o. ó ṣe kí ni. wọ́n ní kò gbádùn yẹ o. Ah, ah! lẹ́nu ẹ̀. gbèsè yẹn bá jákun kò tó dọ́dọ̀ rẹ̀ o lè má rí wò mọ́. tó bá béèrè what's your name tó bá dáhùn. o ti torí àìbọ̀ rí fada lọ́dún yìí o àárí fada ò ní fò o eh. mo ti rí fada pímpù sí ibi àwọn ọmọ ti ń tò ló ti ń tẹ pímpù. wọ́n ní àwọn ọmọ ti déwájú yẹn dáhùn lọ́wọ́ náà ń bọ̀ olóhùn bọ̀ lọ́ba àwọn mìíràn ní bá wù ní ah, ó ṣe aṣúrúgudu báyìí. a sì máa wo. pímpù fada kan rẹ̀ rí sí mi mo bú ẹkún ni ìran kan lọ ìran kan bọ̀ ìyìn burúkú tinubu buyọ. ìran kan lọ ìran kan bọ̀ ah, ọlọ́run ló ní kí n wá bàdàn wọ́n á wò pé torí mi ní tilẹ̀ ń tọ́lọ́run tó mò ń sọ lójú bàbá lójú ẹgbẹ́sàbí àti HR ẹgbẹ́sàbí hmm. ní orí rédíò lòun ti lọ fi mi pa jẹ́ ìfimi ra mi pákó tó fi mi pa tí wọ́n pè mí ìgbọ́n tó ń jẹ́ Father Christmas rèé títí mo fi dé Ìbàdàn mi ò gbọ́ rí ní sùúrù ayé ìgbà yẹn ọkọ̀ méjì ló ń wá láti ah, ah, ọkọ̀ Morocco àti pickup ní ọkọ̀ Morocco yẹn àti láyọ̀ láyọ̀ wọ́n gbé mm. bẹ́ǹchì kan sí lápá bíi wọ́n mm-hmm. gbé bẹ́ǹchì kan sí lápá bíi balẹ̀láyọ̀ balẹ̀láyọ̀ balẹ̀láyọ̀ tó jẹ́ ìkejì ọjọ́jọ́ sátidé mm-hmm. ló ń ná Ìbàdàn ìyẹn ni ó dàbí ọkọ̀ àwọn Ògúndé tó fi máa ń lọ ṣe fíìmù mm. eh, bíbọ́lẹ̀ kájà nìyẹn náà eh, ó ń eh, pákó lẹ́yìn ó ń pákó lẹ́yìn ṣíà méjì ló wà ní sẹ́ńtà láàrin wọn á kẹ̀yìn síra dẹ́yìn ìkan wà ṣọ́fà kan wà lápá ni orí ni àbí Bedford ah orí àwọn kan ní pákó ni o. ṣe leyland ni eh, méèkì àbí bedford. rárá ní pákó onígi bedford bò ó mhm. onígi ni. èwo lọ bá wá bàdàn. morocco. ayébẹ́lẹ́ o wọ́n ní bọ́dà ọdún. Eh, eh, jọ jọ mi ò gbé dọ́dọ̀ yẹn mi ò gbé dọ́dọ̀ yẹn. wọ́n ní bọ́dà tí ẹ̀ ń gbé bọ̀ lóde ìgbé ọlọ́kọ̀ọ́lá. ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù mi ò gbé dọ́dọ̀ yẹn. ọdún wo ló tó rí father christmas. ṣé mi níwọ. ìgbà tí mo dé Ìbàdàn ìgbà tí mo dé mo gbọ́ gan ni mi ò wò pé kí ni kàn jẹ́ fada Christmas. mo gbọ́ mo gbọ́ wọn ni pé. ṣé ìṣẹ̀lẹ̀ ayé eleventies. Kingsway. Kingsway ni. ẹ ayé Kingsway ni ló tó mọ̀ pé fada christmas wa. mo gbọ́ gan ni mi di bí mo ṣe ń sọ̀rọ̀ síwájú pé mi gan gbé fada christmas mi mọ̀ èmi gan fúnra mi mi mm. wo fada christmas rí torí mo ti mo ti kàwé mẹ́fẹ̀ẹ́ wá tán kí n tó dé Ìbàdàn Mm. báwo sì dé Ìbàdàn. káwa sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa kọ́nà kan bóyá à ń fira wa pa ó ti yọ èmi gan ò fara Christmas. wọ́n gan fẹ́ jẹ́wọ́ tẹ́lẹ̀ ooo <laughs> fẹ́ sọ n bò ti jẹ́wọ́ ní ìsìn báyìí. yaso yaso tọmọ pé wọn náà wọn máa ń ṣe bẹ́ẹ̀ n tó tù sí. àyìn tó kankan o sọ pé lókà ni wa èyí wọ fada Christmas. ọmọ bàbá tíṣà àwọn tíṣà àwọn tíṣà náà pè é àwọn ti jáde school kó yá rédíò tí bàbá mi ní iṣẹ́ méjì ní í ṣe. ìka àkọ́kọ́. ìròyìn ilé akéde. <laughs> àti kejì àti wàásù. ẹ̀yin tí ẹ̀ ń kórè rẹ̀. <laughs> ọ̀nà iye lẹ́yìn ìyẹn kò sí kankan mọ́. akéde ọ̀nà iye o akéde ọ̀nà iye. <laughs> títí mo fi dé Ìbàdàn mi ò mọ tó ń jẹ́ Father Christmas ah. nígbà tí wọ́n wá tí wọ́n wá ní kí n wá gbé e nígbà yẹn lọ́wọ́ ah wọ́n pé ṣé gún ni torí eégún kan wà ń lu wa paraka ni wọ́n ń pè àwa látẹ̀ ọ̀run sọ̀rọ̀ paraka yẹn ò fẹ́ yàtọ̀ sí ò fẹ́ yàtọ̀ sí paraka yẹn báyìí ó ní kù ṣùgbọ́n àṣìborí náà ni ọmọ àṣẹ aṣọ ìborí báyìí ni mm, mm. so ó fẹ́ súnmọ́ra wọn ṣùgbọ́n eléyìí ní uniform mm, ṣùgbọ́n àwọn paraka náà kì í ní uniform. bá a ṣe wá jẹ́wọ́ báyìí tí wọ́n bá fẹ́ ṣe kó dáa kí àwọn ìyàwó wa <laughs> kán gba méjèèjì láwo fada kérésì ibi ń bọ̀rọ̀ lọ́wọ́ kan tàbí ọlọ́run sáà méjèèjì sì níyà. ilé fọ́tò tí mo yà lẹ́sì tí mo ní ha ha wìsí nígbà tí mo wà ní tí wọ́n mọ̀ mo jẹjú ní last year. ọjẹjú. Ah, kí ló ń jẹ́ face painting láyé tiwa. a ah, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o sí ti gbajúmọ̀ jù ń yẹn ni boys brigade àti boy scout. mo sì join méjèèjì. ìrìn méjèèjì sí. ah mo join méjèèjì o. mo fẹ́ ṣe boy scout àmọ́ ìwà pàǹdé ọ̀jẹ́ ah, fúnra rẹ̀ ti ń kọ́ nílẹ̀ tìló ló pè mí pé ń padà kán <laughs> ń padà kán ẹnìkan ní eyín rama lọlé o pẹ̀lú ọwọ́ tí mo mú yìí well boys brigade àwọn tá a fi ah, ohun mi kí n wo Father Christmas ẹjọ́ tó bá ti dé lọ́la mm. ẹjọ́ ẹ gbé mi wọlé àbí ká ṣe báyìí báwo bóyá lẹ́kìtì kémi náà pè yẹ ilé wẹ́dú káwọn ẹ̀yà kúkú wa mú wa wá. Ah, mọ́mí bísí wọn mi náà bísí yóò lórí òkè lọ gbálẹ̀. ẹ̀yìn kan náà lọ́kọ̀ yìí wà mí lọ èmi ti mọ̀. so mọ́mí ẹ̀ náà máa ń ṣe. Ah. màá mi mo ti ń pè yín látàrọ̀ gbọ́dọ̀ ayẹ́gbá ṣọ́ọ̀ṣì ni. ọgbẹ́ yọ gbà o yọ gbà o eh. bá a gbà tán yẹ wà náà gbálẹ̀ sókè. ọlọ́run ọlọ́run ọlọ́run àwọn bàbá wa mo tún ti sìn ọ ẹnikẹ́ni tó bá gbógun ti èso mi bí ìgbàlẹ̀ yìí ṣe jìyà ni kò ṣe jìyà ọ̀tán ó tún di ọ̀la. wọ́n tún gba ṣọ́ọ̀ṣì náà. Apex Fabrics gbági tuntun Ìbàdàn ni wọ́n wà tí wọ́n ti kó àwọn léèsì tó tó dùn dáadáa fún wa adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa níbàjẹ́ unique fabrics. ẹ bá tún mi ṣe sí òsì. Ankara ni wọ́n kó fún wa lórí ètò yìí pé ká fún àwọn èèyàn àwọn olólùfẹ́ wa àwọn olùgbọ́ wa ẹ̀sán zero eight zero three two three two one zero five nine tàbí zero eight zero seven seven seven seven one zero five nine ṣé fada Christmas ti dé ni. kí ló ṣe ṣé ò sí life appearance owó ẹ ti sanwó ẹ múrí sí ọ̀nkù Christmas lẹ́yìn yìí o ẹ fi ẹ múrí sí ìtẹ́ fi sanwó wa. àbí kẹ́ ẹ jẹ́ cousin. ọ̀yà <laughs> yà pín aṣọ yìí àti àwọn tó wà lẹ́yìn. aṣọ Apex Fabrics àti àti Ankara Unique Fabrics ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ṣé o ti mo ti pe nọ́mbà. mo ti pe mo ti pe. ẹ jọ ọ̀rọ̀ àjọsọ wà o àsọtẹ́lẹ̀ wọn kọ méjì mm-hmm. kẹsì kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tọ́ba hàn wọn ò gé. hello. hello ó fẹ́ hàn o. ẹ sàn. orúkọ yín mà. Salami Ọ̀pẹ́yẹmí. ok láti. àgọ́. àgọ́ báwo lẹ ṣe wá fẹ́ gba ilé ìsọ̀pá márùn-ún yín báyìí. ó wa ni. àmà wa. ẹ ọ̀pẹ wa abẹ́ rẹ mọ́. bẹ́ẹ̀ máa wá. ẹ ẹ wa tí a bá ti dé ẹ wà èdè. hello. ń pè wá. àbẹ́ẹ̀dẹ̀ sà ìdáhùn akíntọ́rọ̀ yàtọ̀ rẹ̀ méjì. Ibrahim Adépọ̀jù láti ọ̀rẹ́ méjì Ankara ọ̀pá mẹ́fà embroidery láti ọwọ́ Unique Fabrics ní Fresh FM. Fresh FM ọ̀nà gbẹ́nà. àmì. hello. Ọlánipẹ̀kun Bùsáyọ̀. Ọlánipẹ̀kun Bùsáyọ̀ láti bo. ní mọ́níyà. mọ́níyà. ẹ̀ tí nìyí bá jẹ mọ́ challenge ẹ̀ lè sọ̀pá márùn-ún ó tó jó tó tó tó dé lọ láti ọwọ́ Apex Fabrics ńlọrọdì. ẹ ẹ ṣe. hello hello sir. yes sir ẹ kúrọ̀ lẹ. ayọ. ah hey hello. kì í ṣe àwa ìsúkè ló mú láì sí ẹgbàbẹ̀ wọlé. hello. hello. èyí rédíò yín lẹ̀ èyí rédíò yín làbí ẹkún mẹ. àti ní sílẹ̀ àti ní sílẹ̀ olúwa ṣeun láti olúwa ṣeun láti olùkàdé. olúwa ṣeun láti. orúkọ méjì lẹ máa dá mo ti sọ tẹ́lẹ̀ àwọn gan òbí rẹ̀ kọ́ fẹ́ tẹ̀lé hello. hello. hello sir. orúkọ. ṣẹ́gun ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. hello. hello. orúkọ yín. solomon ogunniran pàtàkì gbọ́lá. Ah, léèsì ọ̀pá márùn-ún lẹ̀ ẹ̀ wà. solomon ogunniran. látàkì gbọ́lá bẹ́ẹ̀ ni hmm. ẹ máa bọ̀ ní fresh lọ́la kẹ́ wá gba léèsì ọ̀pá márùn-ún láti ọwọ́ Express Fabrics hello. hello. ó kọ yín. táyé lolú ni táyé lolú láti táyé lolú babátúndé hello. hello kọ́dùrì tì mí lẹ́yìn mi o. kọ́dùrì tì mí lẹ́yìn láti wo òkè àdó. òkè àdó. Mm. ẹ máa bọ̀ wá gba léèsì ọ̀pá márùn-ún. léèsì ọ̀pá márùn-ún òkè àdó. hello. Mm. hello. Adéọlá Àpẹlá pẹ̀lú lọ́yọ̀ọ́. Adéọlá àyànfẹ́ láti olúńlọ́yọ̀. àyànfẹ́ láti olúńlọ́yọ̀ léèsì àbí àǹkárá. léèsì ni. léèsì léèsì léèsì ní kẹ́ wá gbà. yé mo wọlé o. hello. ẹkú rẹ. wa salam. ẹkú ìpínlẹ̀ ọlọ́run máa bá yín tó ẹ̀mí fífi o. àmín. wa náà ti mi bẹ̀rẹ̀ ẹ̀ ọlọ́run tó ti dùn ẹ̀ ní kò ní padà. bàbá ẹ fàdúrà ẹ sọ̀rọ̀ pápákọ̀ àti. ẹ ó kọ yín. orúkọ mi ni adéwálé adékúnbí lábìjà Adétúnbí Adétúnbí. Adétúnbí ẹ wá gba Ankara o. ok sir ló hmm. jẹ́ òòsà. ọ̀la ni kẹ́ wá gbà sà. ok táìmù. anytime lẹ́lẹ́wọ́ ẹ mọ̀ wá lóru sa. hello. ẹ béèrè ẹwà èdè. hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́. Hmm. ẹ bẹ́ẹ̀ kúrọ̀lẹ́ sà. Hmm. orúkọ yín bọ̀lẹ́ ti ń pè wá. orúkọ mi ni Kabiru Ganiyu. Rakabiru mo lẹ ti ń pè. Eh, láti ayékalẹ̀. ayékalẹ̀. bẹ́ẹ̀ni. ẹ máa bọ̀ wá gba àkàrà ọ̀pá mẹ́fà láti ọwọ́ unique fabrics ṣáà dàdúró bẹ́ẹ̀ ẹ ṣeun. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Second anniversary Life Plus Foundation International. Ìlú Ìbàdàn mi tìtì. Àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ Life Plus Foundation International. Jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary Life Plus Foundation International. Ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé. Àwọn àlejò pàtàkì ni Pọfẹ́sọ̀ Kass Garba, Pọfẹ́sọ̀ Ọ̀ládélé Ayọ̀wọlé. Adéwọlé, Professor E.K. Ajani, Dr. Abib Ọlámítúyè àti Dr. Olúyẹmí Fáṣínà. Àwọn orí adéjọ́ náà ní bàbá wa kábíyèsí. His Imperial Majesty Ọba Làmídì Adéyẹmí ikú bàbá yèyé. Aláàfin Ọ̀yọ́ àti Olúbàdàn ti bí Ìbàdàn. Àjí ògúngún ní Ṣọwá. Ọba Sálù Adétúnjì. Lábùdọ̀ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá. Ní gbogbo ọ́fíìsì Life Plus Foundation International. Ẹ lọ ra ti yín bẹ̀. Ó máa wáyé ní Saturday, December fourth, twenty twenty one. Ní Kakanfo, of Just Be Ring Road, Ìbàdàn. Láàgọ́ mẹ́wàá àárọ̀ òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́rù ń bẹ̀rẹ̀. praise the lord. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa foríyìn fèrè sí ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ebi àti túnde àpáta ló máa forin mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní o oh ètò oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alọ́mọjà area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀ ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ta ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti wa. tàkété sí ìwà ìjẹkújẹ àtàwọn oníwà ìjẹkújẹ. ní kété tó ti kẹ́fì ìgbésẹ̀ ìwà ìjẹkújẹ kùjẹ́ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí ta aládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lù ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹgújẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún ìgbésẹ̀ tó yẹ kò sáyè fún ìwé ẹ̀hónú tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. àjọ oyaka wà ní kọta four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹgújẹ lè dọ̀rọ̀ ìtàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ má dàkẹ́ sọ̀rọ̀ rọrùn. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. nínú ọdún tí bẹ́ẹ̀ láyé ti rere lọ́dún kérésìmesì fún tọmọdé tàgbà. gbogbo gbàgbádùn ìrọ́kùnkùn kẹ̀kẹ́ tó ti bẹ̀rẹ̀. tìlù ti fọlá fi kí baba kérésì fresh fm káàbọ̀ láti ilẹ̀ rọ́ọ̀mù. sí gbàgede fresh fm one oh five point nine. ilé orin challenge ìbàdàn. ní december one ọdún yìí. gbogbo òbí tó mọ iye ọmọ àti máa múra sílẹ̀. láti kó àwọn ọmọ wọn pàdé baba kérésì fresh fm tó sára ọ̀tọ̀. bẹ̀rẹ̀ láti december one títí wọ december twenty four ọdún yìí. láàrin aago mẹ́wàá àárọ̀ sago márùn-ún ìrọ̀lẹ́ baba kérésì sójú wa báwọn dọ̀wẹ́ kẹ́. gbogbo nǹkan ìṣeré bíi báńsì kapsu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti pèsè sílẹ̀. báwọn ọmọ wa láti máa fi ṣeré ìdárayá. wọ́n tún máa rí nǹkan panu àtọ́njẹ tí wọ́n fẹ́ràn rà. kówó tí o ga jara lọ. bẹ́ẹ̀ làwọn stand up comedian sadẹ́rì pẹ̀ kẹ́ ni o máa wá. àtàwọn gbajúmọ̀ òṣèré oní tíátà. lè máa olórí táwọn ọmọ wa fẹ́ràn pàdé. kálukú ló ní ọjọ́ kọ̀ọ̀kan tiẹ̀ tó ń bọ̀. abambari ni wípé. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ ẹ̀ fúnra àtúmọ̀ báwọn ọmọ wa ya fọ́tò. gbogbo òbí àtàlágbàtọ́. ilé ìwé ilé ìjọsìn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́gbàlọ́gb kó àwọn ògùn wẹrẹ yín bọ̀. wá ọdún pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn. fresh fm one oh five orin challenge ìbàdàn. bàbá kérésì fa ọmọdé lẹ́bùn tó jọjú. pẹ̀lú one thousand five hundred naira péré ọmọ kọ̀ọ̀kan. gbogbo àwọn ọmọ wa ni ó sórí rẹ̀. àmì ọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ kúrọ̀lẹ́ bọ̀dá. ẹ kúrọ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun ẹ ǹlẹ́. láti ìkànnì fresh fm ah, ah. nàìjíríà. àwa la máa fi ẹ káàbọ̀ náà what's your problem. mo ti ojú yín ah, ni mò ń wò tí mo fi ń rí ìbéèrè tẹ fẹ́ béèrè. mo wá fi yín lẹ̀ mi ò fẹ́ kẹ́ ṣe wàhálà jìnnà jù. ẹ ká dákẹ́. torí pé ọ̀la ti ń kanlẹ̀kùn gbàngbàngbàn gbogbo ìbàdàn ni ti ń bá mi táìmù ẹ̀ òye tí táìmù. gbogbo ìbàdàn ni wọ́n ti ń rọ́ kẹ̀kẹ́ kòkòkò síbi tí mo dé ń bàdàn ní àti ìjẹta tí hmm. wọn ò ti mọ̀ sọ̀rọ̀ fada kérésìmesì fresh fm wọ́n ti ẹ̀ sọ pé à ń sọ̀rọ̀ jù torí pé àwọn ti mọ̀ wá wọ́n ní àṣẹ̀ṣẹ̀ nílò kí wọ́n mọ̀ tọ́ka kí wọ́n tó mọ̀ wípé fada kérésìmesì. Ah, ní sùúrù bọ̀dá ah, ṣé àsìkò kan wà tẹ́ ẹ fi gbà kan kíìsì òkú rí. Eh, ẹni eh, eh, táìmù wa àní ẹ má sọ nǹkan. ẹni tó ṣe jígùn yẹn ti kó máa gbàdúrà fún mi gbàdúrà kó ṣe jíǹgù kẹ́niyẹn kàn gbàdúrà fún nìyẹn o. tani. ẹni tó ṣe jíǹgù gbàdúrà Christmas refresh yẹn. kí ló ṣe. kẹ́niyẹn ní làdúrà o. kí ló dé kí ló dé lẹ́yìn pé wọ́n yọ bátìrì wọn lẹ̀. lẹ́yìn <laughs> pé wọ́n fi rẹ́ẹ̀dì wọ́n fi wáyà rẹ́ẹ̀dì kan black. wàá tún sọ tó bá rí tó bá rí ọ̀dà <laughs> wájú gbọ́dọ̀ pẹ́ lára wọn ni. torí kò lè gbọ́ náà ni. kí nàìjíríà gbàdúrà kí wọ́n gbàdúrà fún wọn o. lẹ́nu ẹ wàá tún sọ ẹ̀gbọ́n tèmi ló ń fi pa. wàá tún sọ wàá tún sọ wàá tún sọ wàá tún sọ. wọ́n yẹ pé bẹ́ẹ̀ wọ́n ti máa fi dókè kan máa kó sì máa sí bẹ́ẹ̀ lọ. wàá tún sọ wàá tún sọ wàá tún sọ wàá tún sọ ni mo sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí wọ́n bá kọ̀ bẹ́ẹ̀. ọ̀ya bá kọ̀ táìmù tiwa ni wọ́n ń lò yẹn sa o. ẹ ẹ ti ti sọ̀rọ̀ ìgbà tó ń lo táìmù yẹn ó yẹ kẹ́ jásì. mo sọ ìdí nìyẹn tí wọ́n fi sọ irú nǹkan tẹ̀ ń sọ lẹ́ǹkan yẹn pé ó dìgbà ìgbà tẹ́ tó dé Ìbàdàn lẹ́ tó mọ fada kérésìmesì ẹlẹ́gùn lẹ wò dàgbà. ogun ni ogun ni. irú ẹ̀ náà wọ́n ìwọ dìde dìde mi ti wà yìí bọ́tà ẹ bá mi lè bọ́tà. dọ́là ìwọ ní tiẹ̀ lè máa bá jẹ́ ká gbọ́. ta ló pe ogun. ogun ni o. Ah. ẹ lè bọ́ta ni o èmi fúnra mi mo eob ni sọ fún ni mo tiẹ̀ ń sọ fún sin mi ma ko. at the age of twenty one. kí ni problem ẹ̀ dà á kí ló dé. mi ìmọ̀ ká ní top secret níbo ni wọ́n dàgbà sí ibi ìbàdàn náà nìkan gbẹkúba àbídí ẹlẹgẹ nkankan dáná fojú àlà yóò bọ ibi wọ tẹnu o oh. lè mọ yìí o fada christmas ní kinsu àbí. bẹ́ẹ̀ni tẹ̀lé máa gbó adéwájú ẹ̀. o lè mọ yìí. lọ́mọ ẹ ṣàgbátẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ fún wa láwọn ẹni pé ah, ọ̀rọ̀ yìí tọ́ mo ní kó wà nọ́ọ̀tò biography yín ṣèpàdé sọ̀rọ̀ nípa yẹn mi ò fẹ́ máa tún wa lọ sọ lóra so unu biography rẹ lọ fẹ fi sí. irọ́ pé kò sọ sọ eégún ni mo wò dáadáa kọ́lẹ̀ inspire àwọn ẹlòmíì. olójú dúdú bíi nàná àmúre. ọ̀gá ṣe ẹ̀ga ẹni sùúrù ní ìsàlẹ̀ kí n fẹ́ wá sí lára pẹ̀lú àti orí yẹn àti yóò bí ni. mọ wà láfẹ bá wà láti disappearance. drona drona But um, tó o mọ̀ pé o ò fẹ́ kán sọ̀rọ̀ sí ẹ o ń sọ̀rọ̀ sí mi àbí. aa ah, ah, ah, bu yín sa. kí wàá ló ń sọ. eégún lè mi wò dàgbà. mo ní ẹ máa inspire àwọn èlò èmi kan mo sọ̀rọ̀ eégún. sẹ́rù kan mi kankan mi fi eégún tẹ̀ ẹni pé mọ́tò tó máa ń wá ẹni mọ̀gòkò. wá láti Èkìtì pẹ́ẹ́ kan lọ́sẹ̀. ó ti tó ó ti tó onírúgbọ̀n mi kankan ìbílẹ̀ dìde dìde. jẹ́ jẹ́ jókòó lójókòó ṣé kọ́ mọ sọ̀rọ̀ náà yasọ àdírẹ́sì lé wọn ebe ní tati ebe ní tati ebe ní tati <laughs> uh-uh. ebe ní tati. ìwọ ọ̀gá ti bá àgbàsára yẹ wa òkè ọ̀gá ọmọ bóyá ẹsẹ̀ ti wà. ẹ ṣaago ọ̀ya sọ̀rọ̀. lónà kí ló pè ní ìsìn. Akim Karim Akim Karim Akim Karim. Ah, ah. ṣé ṣaago ṣé ṣaago ṣé kò mọ rí pè ní. karim ṣé kò mọ rí pè ní. ẹ sọ pé speech impediment sọ pé rere ni olúwa. rere ni dákẹ́. ṣé test la ṣe mí ni. òkìkí sọ̀rọ̀ ń pa nǹkan tó wá ṣe. sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀ya kí ló ní kò kìkì ṣe. sọ̀rọ̀. kó já àwọn èèyàn sẹ́yìn eh. lọ́lọ́la. kó sọ̀rọ̀. kó sọ̀rọ̀ sọ pé olórí rere ni mí ọ̀gá ṣe fẹ́ humilate mi lórí mi. mo fẹ́ humilate yẹn mo fẹ́ humilate yẹn torí o ti humilate yẹn mi pé egúnlé ni wò dàgbà. no no ẹ sọ egun fẹ mi o ibi àti pẹ́sìlá bí wàá bá yín àwọn sọ̀rọ̀ mọ́ fada Christmas ẹ̀ dẹ̀ pé age of twenty one ìpè dẹ̀ the following year ẹ̀ bẹ̀ ṣe fada Christmas fún wa yín ní rédíò Nàìjíríà sọ pé olóríire ni mo ṣe èyí bọ̀dá. sórí lára wọn lára wọn lára wọn. mo dẹ̀ nígbà ọ̀sà o ẹ kàn máa kọ̀wé nípa yín so that people can you can ah, inspire others. wọn ó ti wulẹ̀ ti kọ̀wé tẹ́lẹ̀. wọn sì kọ́ wọn láwọn sì kọ́ o wọn láwọn sì kọ́ o. ń gbọ́ gbogbo biography rẹ̀ tán máa ń kàtà bá fẹ́ gbà wọ́ọ̀dù kọ́. ilé ọ̀dọ̀ mi ló wà. sọ pé tèmi dire. ọ̀gá dandan nìyẹn. àpèmọ́ra yín là á pe. tèmi gidi kó sọ pé mo fẹ́ ra àkàrà fara christmas olóróró. ẹgbẹ́ sọ pé o fẹ́ ra sọ pé o fẹ́ ra àkàrà fada christmas olóróró. ẹ̀ tó ń wá nínú àmì. ẹ òkìkí ọ̀la ni a ṣègùn ẹ̀ tí wọ́n bá gbé yín ó ṣègùn ọ̀la gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ gan tán ní yanyan lọ́la òde yìí láago eh. mẹ́wàá. kí làwọn àlàkalẹ̀ ń tẹ́ ẹ nílẹ̀ tẹ́ fẹ́ fi kí baba kérésì káàbọ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni rẹpẹtẹ rẹpẹtẹ kákan ká díẹ̀ ń bẹ̀ dókítà Yínká Ayéfẹ́lẹ́ Joel ọjà yóò wà ń kalẹ̀ lọ́la tí wọ́n perform fún gbogbo èèyàn báyìí live. for real bẹ́ẹ̀ ni sà ah. Yétúndé Ààrẹ máa wà ń bẹ̀ lọ́la Babátúnmi Ṣe máa wà ń bẹ̀ lọ́la àtàwọn jàǹkàjàǹkàn ló kọ tọkùlùlù àwọn tó jẹ́ adẹ́rìn pòtónú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ lórí ìkànnì yìí eob ó máa wà ń bẹ̀ lọ́la àwọn mr sport dr bayo falẹ́gun gbogbo tá a lẹ fẹ́ rí tẹ̀lé rí lọ́la òde bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ̀ lọ́la gbogbo èèyàn pátápátá ẹ máa mú àwọn ọmọ yín bọ̀ kí ìtàn ó lè yí padà kúrò nípa àwọn eégún àti ah. ìyípadà pé kí ìtàn lè yí padà kó lè yí padà ní sà. ọmọ ọdún mélòó ni ọ. sà. miss call ṣé mo rí kan sí i èmi ni mo wégún àbí. irọ́ ìwọ ara tá à ń kókó sọ sórí yìí mi. <laughs> ìwọ gan ìwọ gan lóru ah, dákò sọ sórí sí dání wọ. torí kan tó sọ fún mi ọlọ́run mọ̀jẹ̀ sọ fún yẹn kó gbá bọ́ọ̀lù wọlé babaláwo iye lè sọ fún yẹn. <laughs> ọ̀rọ̀ ń bẹ́ nìkan wí. orí ọpọ́n fan bọ́ọ̀lù ti dún bọ́ọ̀lù ẹlẹ́dọ̀. so kí ni tún di. one thousand five hundred naira péré òní ní ọ̀la òde yìí àwọn ẹ̀bùn tó dẹ̀ wà ń lẹ́tí. ẹ já ojú wọn o tí n bá parọ́ ẹ wá já mi téèyàn bá déwájú Fresh FM ní ìrọ̀lẹ́ òní ǹyọ́ mọ̀ pé nǹkan kí ó ti pọ̀ jù hmm. ó ju owó ẹ̀ lọ ṣùgbọ́n torí wípé ọ̀gá wa ní ìkànnì Fresh FM Nàìjíríà wọ́n fẹ́ràn ọmọdé púpọ̀ púpọ̀ jù mhm. ìdí nìyẹn tí wọ́n fi pé ẹ mọ̀ gbèjú bá lọ àsìkò tá a sì wá yìí kò àwọn èèyàn tí wọ́n bá dẹ̀ fẹ́ fi ṣe ti ẹlẹ́yin jù àánú náà ìyẹn philanthropic náà páwọn náà fẹ́ fi ṣe pé ẹ kọ́ àwọn ọmọ wa èmi ò sanwó wọn hmm. àǹfààní náà wà bí wọ́n àwọn kan sọ hmm. pé ẹ jẹ́ kí èmi sponsor ọmọ hundred. ìyẹn wá máa jẹ́ kí n lu uh, ọ̀rẹ́ wa uh, barista adékànbí lọ́gọ̀ ẹnu hmm. pé àwọn ni wọ́n kọ́kọ́ pè pé àkàndá ọmọ ọgọ́rùn-ún wọ́n kọ́kọ́ pé àwọn kọ́kọ́ sanwó àkàndá ọmọ ọgọ́rùn-ún wọ́n sì ti sanwó hundred uh, less privileges. Mm-hmm ìyẹn dà bẹ́ẹ̀ ẹ dẹ̀ rí wípé wọ́n ní ojú kan ní bímọ ìgbà ojú ní wò ó bẹ́yìn náà bá bí bẹ́yìn kọ́lẹ̀ sì bíyan ẹ kó wọn jọ papọ̀ ẹ sanwó wọn ẹ ní kí wọ́n wá wò ó lérè tí ó wà lórí ẹ̀. kí ló sọ yìí ẹnìkan ní bímọ mhm. ọ̀pọ̀ ní mọ̀ wò ó mhm. so bí èèyàn bí báwọn kọ́ ni wọ́n sì bíyan ẹ kó mhm. wọn jọpọ̀ ẹ sanwó wọn èrè wà ń bẹ̀. àwọn kan àwọn kan wà tó jẹ́ pé ó wù wọ́n kán kí wọ́n mú àwọn ọmọ wọn wá ó kù díẹ̀ káàtó fún wọn torí ọ̀dá owó awo olókun mm. mm. tábà rí àwọn tínú wọn tọ́lọ̀ ń gbà fún bẹ́ẹ̀ mm. wọn àwọn sanwó àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ni àwọn ọmọ yẹn àwọn láǹfààní láti wá wò. àwọn tó wù kí wọn wo fada Christmas Fresh FM o ṣùgbọ́n tí ò sówó lọ́wọ́ wọn ẹ̀bùn kọ́ ẹ̀yẹ fún wọn bó o lẹ̀bùn tẹ fẹ́ fáwọn ọmọ lọ́dún bó o ló ṣe rúra sí. àwọn ẹ̀bùn téèyàn ó gbà báyìí tí ó yanu ha tí ó lè mọ́ lè padé mọ́. kí ló dé. Ah, torí pé ó pọ̀ ni nígbà tí wọ́n bá gbé nǹkan léèyàn lọ́wọ́ báyìí téèyàn wò pé sí one five mo dẹ̀ san láti di sábẹ́lẹ̀. ṣé kì í ṣe ọ́díò ẹ̀bùn. yìí dẹ̀ ṣe àwọn ọ́díò eh, kẹ̀. ṣé ìṣe ìfinalọ́bàgì dúdú. ṣé ìṣe ìfinalọ́bàgì dúdú dì. à ń ṣe nǹkan kan ọ́díò ń bí báyìí. bó ṣe pọ̀ létí náà lọ́pọ̀ lọ́wọ́. ó wúwo lọ́wọ́ ó pọ̀ létí. ẹnu yín pọ̀ létí. Ah! ṣé rí ní ọ̀la yẹn nígbà hmm. àwọn ẹ̀bùn tí wọ́n ó gbà kì í ṣe ẹ̀bùn tí wọ́n ó gbà tí ó parẹ́ ẹ̀bùn tó ṣe é wò lójú títí ayé Fresh FM twenty twenty one Father Christmas ni mo ti gba ilé yìí. ṣètì ṣetán mo ní kí n béèrè pé kápẹ́ Ọlọ́run ò jẹ́ ká ẹ mọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ìṣòwò lẹ́ ẹ̀ bá ṣe. o gbé fọ. ẹ pé zena ìrọ́sà èmi. èkó bí rondo rondo lẹ́mọ̀ tẹ́mọ̀ fi káàdì yí àwọn èèyàn lójú. <laughs> ṣe mọ̀ pé afúnra wa là ń tara wa báyìí tẹ́ di yẹ̀yẹ̀ wa tá a bá dẹ̀ fẹ́ promote ara àta ó ní bẹ́ẹ̀ ṣe handle ẹ̀ ó ti lo eight minutes ẹ̀ jẹ́ kó rí láyé jà ló ti lò ló lo eight five seven minutes bẹ́ẹ̀ one minute péré mo ti lò ẹ pé zena tí ẹ̀yin náà bá jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tàbí rú ìta sọ lẹ́ẹ̀kan yẹn pé ẹ̀yin lówó ẹ̀dẹ̀ ó dẹ̀ wù yín kó tí ẹ̀ gbé yẹn bá gan kó jẹ́ láti dun àwọn ọmọ kéékèèké yẹn nínú. eob fan club àwọn náà máa ń ṣe. wọ́n máa ń ṣe lọ́dọọdún hmm. ọ̀túnba sọ̀lúdẹ̀rọ̀ búkà ní Atlanta yeye Mary hmm. ah, àwọn Fresh FM eh, family tán wà ní abroad hmm. wọ́n máa ń ṣùgbà àti sọ pé wọ́n sanwó oyè ọmọ kan ó tún ti délẹ̀ lọ́dún yìí ẹ má da ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́dọọdún àtẹ̀yìn tí ẹ tún fẹ́ darapọ̀ mọ́ àti dun àwọn èwe nínú kámúnú wọn dùn àmì ah, tá à ń ṣe tá a fi ń hun ọlọ́run. ìwé la mọ̀ tá a ṣe tí ọlọ́run fi ń ṣe àmì. èmi tí ń tàbí yín báyìí mm. ẹ̀yin tí ń ṣojú fresh. bọ́dà ẹ sọ nọ́mbà tí wọ́n á pè é ok èmi mo máa ń dáhùn. èmi oh, mo interview báyìí nọ́mbà wo ni wọ́n pè wọ́n sí. èmi ò mọ nọ́mbà <laughs> ẹ̀yin kẹ́ sọ nọ́mbà tí wọ́n pè. ẹ pe zena sórí zero seven zero six three eight two four zero nine three ẹ tún kọ zero seven zero sixty three eighty two forty ninety three ọ̀la ni o laago mẹ́wàá láàárọ̀. ní bàbá kérésì máa dé sí fresh fm wọ́n ní tógèètì lẹ́tí ń lọ pàdé ẹ̀ nílùú ìbàdàn sá. wọ́n ní tógèètì ìbàdàn lẹ́tí ń lọ pàdé ẹ̀. bẹ́ẹ̀ ni tìlù ti fọ́n ni o tìlù ti fọ́n ti gbogbo lo tí ó hó hẹ́ kí ni antenna wa wọn ti ń ni mo wà lálẹ́ àná tí mo ti ń wò lọ́tún ah, báyìí. àbọ̀dá ah, àkùkọ mọ́ká tábà ti dé bi ah, gúrúndẹ̀ yẹn àti dé kù ẹ dìde ó kọ ilẹ̀ kan sí ẹ dìde ká lóko. ẹ yorùbá bọ̀ wọ́n ní ibi aroko tìsí là á fà bọ̀ sí. tí ìjàlẹ̀ ò bá sí ń bẹ̀. a ti yànnàná ẹ̀ díẹ̀ a hmm. sọ ní ta fẹ́ pẹ̀kẹ́lù nírọ̀lẹ́ yìí ǹjẹ́ là á fi ọ̀rọ̀ kan lẹ̀ ṣẹ́gun. èwo. tí a bá ti sọ ọ̀rọ̀ sista yẹn. ẹ̀rọ àti sọ. àti sọ. àti hmm, sọ. Ah. jẹ́ ká yanjú ọ̀rọ̀ eléyìí jẹ́ ká yanjú ọ̀rọ̀ eléyìí bẹ́ẹ̀ ah. láì tí sọ̀rọ̀ bàbá bàbá tó ń sọ pé wọ́n ti ń súnmọ́ eighty tọlọmọdé tó akọlà oh, fọmọ. oh oh oh ok àti hmm. sọ yẹn náà. àti sọ ah so story tó wà nílẹ̀ tó tó ń gbóná ń gbóná fẹlifẹli já sọ̀rọ̀ ti ọ̀rọ̀ ti eléyìí tó kan ọmọ nàìjíríà yìí tó tún kan àwọn tó wà nílé tó kan àwọn tó wà ní abroad ọ̀rọ̀ kan wà tá a fẹ́ tá a ti ń sọ̀bọ̀ láti last week a fẹ́ jẹ́ ká ẹ mọ̀ pé àwa méjèèjì nípa oore ọ̀fẹ́ ọlọ́run a dé ibẹ̀ yẹn rí àdẹ̀gbàdúrà kẹ́nìkankan mọ́ débẹ̀ ó dáa kéèyàn ó débẹ̀ àmọ́. ẹni bá fẹ́ gbé bẹ̀ pàápàá ìlú yẹn dáa láti gbé. E, e, èmi ò against ẹ o mi sì rò pé láyínká against ẹ àmọ́ tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ lórí afẹ́gbé ìlú kan tó sì ń tibẹ̀ da odidi ìdílé rú ó yẹ ká jókòó káwọ́ pé ṣé a lè rí solution sí àbí bá a ṣe máa lọ rèé ẹ má jẹ́ kí n tàn yín àwọn kan ní happy home kó tó di pé ọ̀rọ̀ afẹ́lọ́gbèlú òyìnbó bẹ̀rẹ̀ reality ni nǹkan tá à ń sọ yìí wọ́n ní happy home bó tiẹ̀ jẹ́ pé orí ọ̀wẹ́ ò fi bẹ́ẹ̀ pọ́n àmọ́ síbẹ̀ wọn ò tọrọ jẹ hmm. ṣùgbọ́n kò sẹ́ni tí ò ní fẹ́ gbìyànjú fún láìfẹ́ pàápàá jùlọ bẹ́ẹ̀yàn bá gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ ìlú òyìnbó fún yàn tí àwọn tó wà ń bẹ̀ bá sọ̀rọ̀ lóyìnbó fún yàn ha èèyàn á fẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run pé ṣó lè mú èèyàn débẹ̀ lẹ́ni ká pé bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹ̀ fẹ́ parí gbogbo pinpin sí kò pin síbẹ̀ ni ó máa ń wáyé bẹ́ẹ̀ ìlú òyìnbó yẹn nìkan lọ tó kù kan ní nàìjíríà tí ìgbéyàwó yẹn sì forí sọ́pọ́n dọ̀la àríbá ṣe ń sọ̀rọ̀ yìí ọkùnrin tó wà ní ilé ìṣègá tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti pe ìyàwó ẹ̀ níyàwó tó fẹ́ ní ṣùlọ́kà tí àgàgà ẹni bá ń wà wé ntukanlẹ̀ jẹ́ kán mọ nǹkan tá à ń sọ ojú ẹni tó ń wà wé ń rí mọ̀ bọ́. Ah, àgàgà kó jẹ́ pé ó <laughs> fẹ́ fẹ́ akátá láti fi ṣèwé kó hmm. tún wá lọ jẹ́ ọkùnrin ọkùnrin sì rèé ó ti níyàwó ti lọ́mọ sí nàìjíríà hmm. wọ́n á máa sọ fún ìyàwó ẹ̀ nàìjíríà pé òun ṣèwé òun o tọ́lọ́run bá ti ṣe tó bá ti bọ́ sí o ọlọ́run jẹ́ kóun náà lè fàwọ́ náà wá síbí. ṣé ẹ nígbà míì ó máa ń dàbẹ́ pé bí ọ̀túnla ni kinní yẹn máa bọ́ sí yín láyínká. Ah, kì í ṣe jọ́ mẹ́rin kì í ṣèjọ́ márùn-ún ah. a kì í ṣèjọ́ mẹ́fà ṣé wàá rí ṣé wàá rí ẹ̀ẹ́n hmm. tí ó wà nídìí ọ̀fà ojoojé lọ ojoojé hmm. léyìí tó jẹ́ pé n tí wọ́n ń faradà hmm. pàápàá jùlọ ẹni bá sọ pé òun fẹ́ gbàwé tó wá jẹ́ pé ẹni tó ti jẹ́ ọmọ onílùú tó níwèé tó jẹ́ obìnrin ló fẹ́ fi ṣèwé àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó rọ̀ mọ́ gan-an ìyàwó tó wà ní nàìjíríà ò lè pè èèyàn ní àsìkò tó wù ú àwọn ọmọ ò lè pè èèyàn lásìkò tó wù ú torí ohun tí ibi lè mọ̀ jẹ́wọ́ fún kò tí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé bóyá òun. sísítà rẹ̀ ni ó mọ̀ pé ìyàwó rẹ̀. sísítà ni a ní sísítà wọn. yóò sì mọ̀ pé gbogbo àwọn ọmọ tó bí ní ọmọ sísítà rẹ̀. àbí àbúrò. <laughs> kọ́lọ́hún ó ṣàánú ní ó di jùmọ̀kẹ́ mo ti ní kó. àní kò má pè mí má pè mí mọ́. lo voice note. tó fẹ́ kí ìwé ìbọ̀sìn. lo voice note lo voice note. send voice note. lo voice note ṣé kò tó bóyá mọ́ hello who are you talking to. oh my sister in Nigeria. oh okay. she's fond of dollar dollar she's i be asking i'm even sick and sick and tired of eh, oh, sending come on, sending dollar easy. home every take time. take it easy. Eh, don't worry darling. okay i'm coming. all right i'm coming. Mm-hmm. ẹ lójú mi ẹ lójú mi yín bù ọ lépè o yín bù ọ lépè o a ní olú voice note. hello Ṣẹ́gun who are you talking eh, to. hey eh, mo my dear i'm coming kẹ́mi àtàwọn àbúrò rẹ̀ ń kọ́. ṣẹ́gun. yes baby i'm coming i'm coming. what are you talking to. no it's my sister. Yeah. They, I had two um, Jumonke. Yeah, yeah. Um, one of his, um, one of her daughter. He said, um, "Grandma is sick. I mean, my mom. So yeah. Oh. I'm trying to, I'm trying to. I uh, don't worry, baby. Oh no, are you eating something? I'm coming. I'll come and join you very soon. Okay. Oh, yes. Okay. Hello, hello, hello. Tí mo kò tí fẹ́ kó bá mi bí báyìí. <laughs> àwọn tó bá wà ń lo òyìnbó pàápàá jùlọ ẹ̀yin obìnrin tẹ́ wà ń bẹ̀ tọrọ yẹn ka yín lára bá a ṣe sọ níjẹjọ hmm. ẹ̀yin la ṣí ilẹ̀ fún ẹ̀yin ọkùnrin náà lóore ọ̀fẹ́ àti sọ o zero eight zero nine hmm. two two two one zero five nine hmm. zero eight zero nine two two two one zero five nine ojú òpó tó wọ bí nẹ. láàrin ọ̀sẹ̀ tó kọjá eh. etí wa kún. Ah, mo gbọ́ dẹ́ndé ọ̀rọ̀. láti ọjọ́ tá ti ṣe program làwọn kan ti ń pè wá ọkùnrin mi sọ sítórì ẹ̀ títí títí tí obìnrin fojú ẹ̀ rí. in fact máa hmm. nǹkan pè mí kì í tún wá ṣobìnrin eh, ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n wa olólùfẹ́ wa láti bàtà hmm. ti wà lórí íńtánẹ́ẹ̀tì ní ṣúgà ah, eh. ṣúgà ni ah. ìbàdí àrán mi hmm. ẹ̀sà ẹ̀yin ní ìyàwó gidi ni ọlọ́run sì yàn fún yín ọlọ́run ló pè níyàwó yín wọ́n ní kò fún wọn ní problem rí láti àárọ̀ dalẹ́ bẹ́ẹ̀ la rí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ màmá alájà Abímbọ́lá Ògúnlẹ́yẹ ní ah no wọ́n ní àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n eh, àwọn tí ilé wọn tòrò hmm. fẹ́ẹ̀ pọ̀ jù ṣùgbọ́n torí pé wàhálà yẹn pọ̀ lọ́rùn àwọn tí wọ́n ń kégbe síta làwa ṣe rò pé bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo ilé ipe hmm. ní ilé tàwọn àwọn àti ìdílé àwọn àlàáfíà làwọn wà àìmọye ìdílé ló sì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìrọ̀rùn ló bá dé ṣùgbọ́n hmm. ẹni bá ti ń wá fà ń wófò ńlọrọ̀ ọkùnrin míì tí fi ń kó sọ́wọ́ àbí ọkùnrin míì tó wá tún fa ìyàwó ẹ̀ wá láti nàìjíríà wípé jàǹbá ń tà fún jàǹbá rà ni wípé ẹni bá tayọ̀ yẹ̀pẹ̀ agbowó òkúta ni ihun tó ṣe fún ìyàwó ẹ̀ mhm. níyàwó fi san fún padà. ok hmm, wọ́n láwọn ìyàwó mi dájú. ok hmm. wọ́n láwọn ìyàwó mi rẹ̀kẹ̀. bẹ́ẹ̀ni abá ah, mi. wọ́n ló rẹ̀kẹ̀ pé kò ṣàtìgbàwé wọ́n nítorí pé gbogbo ìgbà bíi ẹran aṣẹ́wo níyàwó yẹn ń bá a record ló ń bá a record gbogbo bó ṣe sọ̀rọ̀ ṣàkàṣàkà sí níyàwó yẹn ń bá a record gbogbo bó ṣe ṣe sí níyàwó yẹn ń bá a record wọ́n lọ́gba tó bá wá gbàwé tán wọ́n ní ọkọ wọn ti gbàgbé pé olóòótọ́ ti wà lọ́wọ́ ìyàwó rẹ̀ ǹjẹ́ kó tún ha bó ṣe mọ́ ha wọ́n ní bí ìyàwó náà ṣe súnmọ́ nìyẹn pé aláyé kí ni gbogbo yẹn kí ló dé bíọ́lá àtijọ́ ló pe ni láyéláyé ẹ má sọ̀rọ̀ báyẹn sí mi mọ́ ọ̀tán wọ́n níbi tí yóò ṣe sá onímọ̀ pé wo ti dọ́wọ́ ẹ̀ wọ́n ní yóò fẹ́ wá gbanú ojú ẹ̀ pé ṣé mi ló ń yọnu kíní sí òdẹ ní ìwé yẹn gbà wọ́n fọwọ́ kàn mí hmm. fọwọ́ kàn mí olóòótọ́ ti wà lọ́wọ́ mi ìwé ti wà lọ́wọ́ mi fọwọ́ kàn mí tó bá ní sùn àtìmọ́lé wọ́n níbẹ̀ ni yóò ká tó wí ká tó fọ̀ yóò bẹ̀rẹ̀ sí ni mo kọ́ àwọn ọmọ sí ọkọ hmm. bẹ́ẹ̀ ni wọ́n ní tó jẹ́ kí ọkọ mi kúrò lé dọ̀là. jẹ́ káwọn tó wà ń lo òyìnbó kúkú kájọ tú kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀yà gbé. ṣé ló ń wọlé yìí wá? ṣẹ́yìn ilé ẹni tó pè mí ẹjá wò. hello hello ṣé lóyìnbó lẹ wà ni. hello èmi kọ́ o èmi kọ́ o mi mọ́ tẹ́ tẹ́ lórí fóònù yín o mi mọ́ tẹ́ tẹ́ lórí fóònù yín. hello. hello. oh my god. hello. hello. ẹ ká sí sá. ṣé lóyìnbó lẹ ti ń pè. rárá sá o ìbàdàn ni sá. ẹ jẹ́ káwọn tó wà ń bẹ̀ pé ah, ah, ẹ bá já sójú òpó lẹ̀ fáwọn yẹn kó má dàgbé bóyá àbí ó ti fẹ́ pè báyìí. hello. hello. hello hello. hello. ọ̀dọ̀ bàbá hello. ọ̀dọ̀ ìyá alásùnkanlẹ̀ wà ní. hello. kẹ́mi ó tẹríba fẹ́mi o. <laughs> hello. hello. ẹ yí rédíò yín lẹ̀. Hmm. ẹ bá mi pin nọ́mbà yẹn fún un bí. ok um, zero eight zero nine two two two one zero five nine. ní hmm. ah, ah. ni wọ́n pè ní ìpè ń já ìpè. ìpè ń já ìpè ni àbí hello. hello. hello lóòtú. ẹ yẹ sà orúkọ yín bọ́lá ti ń pè. hello à ń gbọ́ yín sà ẹ kúrò lẹ níbẹ̀ yẹn o. yẹ sà orúkọ yín bọ́lá ti ń pè. aláàfin alẹ́ wa o. adúpẹ́ sà. orúkọ tèmi ni kamaru adeleke ọmọ ìlú ìbàdàn ni mí. hello. à ń gbọ́ yín. ọmọ ìlú ìbàdàn ni mí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí máa lájọ nílùú ìbàdàn bọ́dà mi ẹjọ́ ń ṣe fúgàmù ni ọlálómi àlùmọ̀dé. ẹ ṣe rí ètò tẹ ní adásí. hello. ẹ ti wà pẹ̀lú ìlànà lóde àsìkò wa ń lọ. London lèmi ti ń bá yín sọ̀rọ̀. bí ẹ ṣe sọ yẹn because wọ́n níbi téèyàn ò gbé ọ̀rọ̀ tó sọ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá a mú wá ìlú yìí a ní ẹ̀yà wèrè jù. Ah, ọ̀rọ̀ tẹ́sán yẹn ò dá ọ̀rọ̀ yẹn ò dá lórí afẹ́fẹ́ mọ́ bínú. hello. hello. hello. hello. hello. hello eob. E ẹ ra sà. ẹ bá mi kí ọ̀gá wa wá kí yín o ọ̀gá. ẹ ṣeun ẹ kúrò lẹ́sà orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. mr johnson ni láti wò. ok. ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀nà méjì lèmi máa rò pé ó pín sí. Hmm. ó wà lọ́wọ́ onílé ó wà lọ́wọ́ àlejò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. Eh, ìgbà míì wọn a máa ṣọ́ra wọn lóòótọ́ pé oró tó dá mi èmi náà á ẹ nígbà tí ìwé bá dé ìyàwó náà yóò fẹ́ dá ọkọ lóró pé o ti ń ṣe tipẹ́ pé nígbà tó o ti ń ṣe titi ẹ látijọ́ kò sẹ́ni tó rí ẹ oró àdágbẹ̀yìn dẹ̀ rí ẹ̀yin àgbàlagbà sọ pé kò dàbí àkọ́kọ́ so mo rò pé kí understanding ló má tàṣà anyway tán bá ti lè understand ara wọn kò sí ọkọ lè mú ó lè wá márò oko láti bí kò mú lọ lóyìnbó tó bá ti understand tíyàwó náà bá lẹ̀lẹ̀ tẹríba fún ọkọ ẹ̀ ẹ ṣeun. àwọn kan láwọn ò mọ nọ́mbà yẹn zero eight zero three zero eight zero nine two two two one zero five nine àwọn tó wà lókèèrè lókè òkun ni wọ́n ní nọ́mbà yẹn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà lẹ́nu lo zero eight zero three three three two three two one zero five nine. Ah, zero eight zero nine. hello ẹ kúrò lẹ́ mà. hello. hello ma hello. à ń gbọ́ yín hello. èmi ń lò ó. gbé mi inú balaṣọ o ayé gba mi. ẹyin lójú yín lẹ. mo ti yé sílẹ̀ o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. akin ni mí o akin akin akin òbíṣẹ́sán láti nàìjíríà ní but london lèmi náà ń gbé mu kàn wá sọ́dún dé nàìjíríà ni. ó ti ẹ̀ ti dáa yeah àṣẹ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn is a hmm. very big problem ní UK at America èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi náà mú ìyàwó mi lọ láti bí ní nineteen ninety tí mo mú ìyàwó mi lọ àwa táàtì la wa mú ìyàwó láti nàìjíríà hmm. tá a bá wò ní ìsìn bóyá ni mẹ́ta eh. lókù tí ń rìn ní marriage. ẹ̀yin bó ṣe ẹ fúnra yín níta lẹ́ngbà yẹn ni bó lẹ ṣe mọ nọ́mbà. a ah, ṣe mọ̀ pé ibẹ̀ wọ́n bẹ̀ mí sí. ok. so that àwa tá ríra wa bìtìkó gbogbo wa sì pé ká wá sí nàìjíríà láti wá mú obìnrin is the ideal thing in nineteen ninety nine eighty nine ninety yẹn. kí ló ń fà tí kí ló fà tó fi jẹ́ pé kò ju bíi mẹ́ta mọ́. ah well ṣe rí i wọn lẹni tó mọ ọmọ oko wa gbòòrò kì í jèrè rẹ. Ah, ah. oh god o oh, irú òwe wo rè báyọ̀ lọ. bá bukú ṣe kún ẹnu yín báyìí. irọ́ bó ṣe rí nìyẹn ẹ̀gbọ́n mi gbogbo ṣe é rí táwọn obìnrin bá ti dé lóyìnbó tán ẹni tó yẹ pé kò rí kò lè gbajú bíi twenty thousand lọ nàìjíríà bí báyìí tó fi lọ gan àádọ́n tó bá calculate owó tó ń gbà láàrin ọdún kan láàrin oṣù kan bóyá bíi one point five million ni ó ti kọ́kọ́ change gbogbo everything náà secondly ìlú obìnrin ni many people tí wọ́n bá marry ń bẹ́ẹ̀ ẹni tó ń wọ skẹ́ẹ̀tì nínú ilé ẹ̀ sorry o ẹni tó wọ skẹ́ẹ̀tì nínú ilé ẹ̀ ní almost seventy to eighty percent ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ pé wọ́n ní happy marriage àwọn ọkùnrin kan wà tẹ́ pé wọ́n ní ẹ̀jẹ̀ obìnrin nínú tó pọ̀ they will be able to manage their woman. wọ́n ní ẹ̀jẹ̀ obìnrin nínú. obìnrin nínú tó pọ̀ ẹ̀jẹ̀ ìyá wọn ló pọ̀ jù lára wọn so that they can manage and take all the ká má sọ pé eh, nǹkan burúkú táwọn obìnrin máa ń fojú ọkùnrin rí lọ́hùn ẹgẹ́tì mi àwọn obìnrin tó dáa wà bọ́ kí ni percentage wọn sà ṣẹ́rẹ́ àwọn obìnrin tó ń pè yín látọ̀ tí wọ́n tí wọ́n sọ̀rọ̀ lórí níláṣẹ program tẹ́ ṣe tí wọ́n sọ̀rọ̀ ṣàkàṣàkà ẹ lè rí obìnrin kan tó pè tó ń sọ pé àwọn obìnrin that is the attitude wọ́n lu òyìnbó hmm. ọdún kẹsàn-án tí mo ti ọdún kẹsàn-án kátàkùn ọbí ọdún mẹ́jọ tí mo ti bá àwọn ọmọ mi sọ̀rọ̀ kẹ́yìn. Eh, kí ló dé. wọ́n dẹ̀ ti tààtì ìyá wọn ni. ẹ̀yin wà lórí òkè ni ẹ rọmọ yín bá sọ̀rọ̀ ìyàwó yín kọ sà. obi obi obi ara àwọn fáànù ẹ lẹ́nu tó ń sọ̀rọ̀ yìí torí mi ò lè má gbọ́ láàárọ̀ ní London tí n bá fi tí n bá fi gbọ́ màá bọ́ podcast ẹ̀ kápẹ́ mo ti ẹ̀sùn gbàgbé yọ̀nsá mi. kí ló ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ sí kí làwọn ìrírí yín kí lẹ̀yin là kọjá ah, ìyàwó yín kọ́ ọmọ ńkọ́. ẹ máa gbọ́ mhm. ìyàwó wà lọ́n ọmọ wà lọ́n mò ń sọ ní ìsinmi pé hmm. ẹni tó bá sọ pé it's a small problem ó ń dọwọ́ bò ó ẹgẹ́ tì mí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ ẹ dè rí skẹ́ẹ̀tì wọn ń wọ̀ ẹgẹ́ tì mí bọ̀ tí wọ́n bá jọkùnrin tán bí léèrè tó o bá náà yàwó o fowó jẹ́ ń yà o fẹ́ ní tì jẹ́ ń yà bó yẹ kẹ́ ẹ mọ̀ nǹkan lára àwọn obìnrin wa nílùú ìgan very few woman ló máa jẹ́ pé ó máa rọ́wọ́ mú ìbá máa taṣọ ìbá máa tabọ́ tó yẹ pé wọ́n á fẹ́ gbọ́ kọ̀ǹtù sọkọ lẹ́nu Hmm. nígbà tí wọ́n bá ti dọ̀hùn tán etí mò ń sọ fún yín kì í ṣe pé bóyá mo fi ń sọ pé mo fi ń ba obìnrin jẹ́ mi ò lè bà wọ́n jẹ́ mo bí mo obìnrin wọ́n tí wọ́n bá ti dọ̀hùn tán apá ìka wọn mọ́ ẹni tí typical African attitude bá wà ní ẹ̀ tó ní àìdíyà pé obìnrin gbọ́dọ̀ tẹríba fún mi another thing Tori, pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àti obìnrin máa ń pín bíìlì sanulé tó o bá fẹ́ ṣe nǹkan tó dáa sí nàìjíríà bí ó sì rí nù tó o bá ṣe total husband nílùú èbó ò ní lè wálé ò sì ní ní nǹkan kan nítorí wọ́n tó ń gba two thousand pounds tó jẹ́ pé gbogbo owó ẹ̀ lẹ́ẹ̀sán mọ́gẹ́jì lẹ́ẹ̀ jẹun kí ló fẹ́ fi wá ṣe nǹkan tó dáa sí bíi báyìí náà tó bá ti jẹ́ pé ẹjọ́ ń san bíìlì tàbí wọ́n san bíi forty percent wọ́n san bíi sixty percent á dúró lé ẹ lọ́rùn ni wọ́n á dúró lé ẹ lọ́rùn ni àjọ ń san bíìlì ni wọ́n ẹ jẹ́ sọ kí nìkan fún yín ayéfẹ́lẹ́ wọ́n mọ̀ wípé òfin gbogbo òlu tó bá báyà ń báyàwó ẹ sùn tó pariwo báyìí tó ọba pe ọlọ́pàá ń bẹ̀ lẹ́yìn musa àti ẹ̀ kó jáde ah. aago kan òru aago kan àbọ̀ lóru lèmi wọ London ilé tí mo rà bí mo ṣe ń sọ yìí ló ń sọ fún mi pé kí n sọ fákọ̀bí ọmọ kákọ̀bí ọmọ mi ó lọ pati kákọ̀bí ọmọ mi sọ fún mi wípé mi ò lè sùn bẹ̀. mo dẹni tó ń tu ara mo dẹni tó ń tu ara kiri London. kí lẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ìyàwó yín ní tẹ̀lé tọ́lọ́ ẹjọ́ kí lẹ ṣe fún wọn. ìṣẹ̀ lẹ́ṣẹ̀ kankan ìṣẹ̀ lẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti fi sílẹ̀ tán tá fi ra wa sílẹ̀ tán má jẹ́ kí jẹ́ káwọn ọmọ mọ̀ jẹ́ ká ṣàmàṣe káwọn ọmọ bá a lè ní good upbringing àjọ ń ṣe àjọ ń ṣe àjọ ń ṣe àjọ ń ṣe àjọ ń ṣe pé ok inú ilé tí mo rà ló ń gbé ní tí mò ń sọ fún yín kọ́lọ̀ ń láàánú èèyàn ni kéèyàn náà dé máa ṣe dáadáa kéèyàn lè ṣoríire ó kàmpéìn fún gbogbo àwọn èèyàn mi àwọn tó bá mọ̀ mí á gbọ́ wọn á máa gbọ́rọ̀ yìí ó kàmpéìn fún gbogbo èèyàn pé kí n wá yọ orúkọ kúrò lórí ilé mọ́gẹ́jì méjì lòún san bí tèmi wá dá kọ́ńpìn bẹ́ẹ̀ nàìjíríà bí báyìí mo wá gbéra mo lọ London kí n lọ yọ orúkọ sà nígbà tí ìyá tó bí mi gan sọ wípé ah abíyẹ síbẹ̀ sí o mọ̀ kó rà lé sílùú èbò yọrùkọ ẹ kúrò ńbẹ kí ló dé fi lọ́kànbalẹ̀ ìwọ ló sọ pé o fẹ́ wá gbé nàìjíríà o fẹ́ wá dáṣẹ́lẹ̀ lọ yọrùkọ kúrò torí bó ṣe ń pariwo ẹ kí gbogbo ayé àwọn ò fẹ́ mọ̀ mo débẹ̀ kí n yọrùkọ kúrò sà mo wọnú mo débẹ̀ mo ń lọ gbogbo lọ́ọ̀yà kiri mọ́ ni ewọ́ ló ra lé nígbà tó ń lọ lu forúkọ ẹ̀ lé lórí ẹ lọ báǹkì nígbà mo dé báǹkì láàlè yọrùkọ ẹ kú a ti jọ agree pé màá tà fún màá gba owó tẹ wọ́n ní a pín owó ẹ̀ owó tó bá ní lórí ẹ̀ tẹ́ ní lórí ẹ̀ a pín sí méjì a kó dajì fún ẹ a fi ah. dajì lẹ̀ fún a wà change orúkọ sórí orúkọ tiẹ̀ pé ó ti tà fún mo ní kàn ṣe ẹ sà nígbà mo wá ní kàn ṣe tó wá ní ìsókè òun gbọ́ àjókòó sí báǹkì báǹkì ní kásá ẹ̀ pépà e, good god lọ́lọ́run tọ́lọ́ lẹ́yìn tọ́lọ́run fẹ́ràn èmi á máa sọ ọlẹ́yìn tọ́lọ́run fẹ́ràn ọlẹ́yìn tí ò sí dáadáa gan sọ́lọ́run tó ìrìn fẹ́ràn rẹ̀ ìjọ náà láti bí odidi ọdún mẹ́fà tó ti ń dá mọ́gẹ́ẹ̀jì san tèmi wà nàìjíríà tí mò ń sáré kí n ní complain bíi báyìí complain mi ń bọ̀ wá advertise lọ́dọ̀ yín láìpẹ́ tí mò ń sáré kí n ní complain bíi ńgbà tí ó di láti ijọ́ tó ti ń sanwó fọ́dún márùn-ún yẹn kò mísì payment ó yẹ wọ́n sanwó ẹ̀ wọlé ní twenty eight wọ́n sanwó wọlé ní thirty eh, thirty first ní mọ́ǹtì yẹn nọ́mbà ní chairman pé computers ni kò dàbí nàìjíríà ń bí báyìí wọ́n bá sọ wípé àwọn ò lè gbà ó ti default mortgage yẹn ó ń rè lulẹ̀ lórí àga ló ń sunkún níbẹ̀ tó tóun ti ń dúró láti ìjọ yìí ó gba líìfù èmi ẹni kan sọ fún mi páàsì ẹ páàsì méjì ló mú kúrò nàìjíríà èmi ò kàwé mo mú kúrò ní age of nineteen nílùú ni mo fẹ́ lọ mo dẹ̀ fọdún mẹ́sàn-án jù lọ mo ní kó má bàa dàbí pé mo mú lọ kò kàwé ó bẹ̀rẹ̀ látòrí pre nursing tó fi ṣe first degree tó fi ṣe master degree ó ṣe master degree ẹni mọ̀ sọ yìí evangelist ní nísìn ó ti ṣàwọn orin ẹ sà ẹ ẹ agbẹjọ́ nìkan dátà gba òṣìkà ìyàwó yín náà ní tí sáàjì tí. ẹ máa gbọ́ mò ń sọ mò ń sọ example fún yín ni mi ò sọ pé bóyá mo ráì tàbí mi ò ráì tì bọ́ mò ń sọ example fún yín ni. ìgbà tó wá fẹ́ gbalẹ̀ ẹ má jẹ ntàn yín ibi tó ti wọnú tó ti gba bẹ́ẹ̀ ló sọ fáwọn ọ̀rẹ́ wípé ah nǹkan náà tó kù tó so àwọn pọ̀ rí òun ti lérò wípé wọ́n á yọ orúkọ ẹ̀ kúrò lórí ilé yẹn ni kó tún wọnú ilé ìmọ̀ láéláé mo wá sílẹ̀kùn pọ́ọ̀ṣì ó blend lọ́wọ́ bí mo ṣe dẹ́sẹ̀ wọnú ilé báyìí kò tí ì pa blender by time tó pa blender mo kàn ń gbọ́rọ̀ tó tó ń sọ lọ́wọ́ ni mo wá débẹ̀ mo ní dami ìlú tẹ́ kì í ṣe nítorí àwọn ọmọ ló fi ní kí n wá yọ orúkọ kúrò lórí ilé ó ní kì í ṣe tó ah ló bá ń wò mí mo ní sódà ó fẹ́ yọ nítorí pé ó fẹ́ fi mí lẹ̀ ni hmm mo wá dáa lé mo ní sórí ikúlùkù kì í gbàsọ lọ́rùn ewúrẹ́ èmi tó rí ẹni tí ó yọ orúkọ mi kúrò lórí ilé nǹkó sí mọ́ ní ìsìn ilé ń wà ń bẹ́ẹ̀ ẹ sàn á ní nǹkan tẹ́ ẹ ṣe fún obìnrin yìí ẹ máa ẹ jẹ́ ń sọ fún yín bá táàmù ti ń lọ àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀. bàbá mi ayéfẹ́lẹ́ jẹ́ ń sọ nǹkan kan fún yín ọ̀ya ìsọ́ká pàpà. ọlọ́run ò ní ti obìnrin tí ò ní tẹ̀lọ́rùn fìràn yín kankan tẹ́ ẹ bá ń fún ìyàwó yín twenty thousand tó bá jóbìnrin tó ní tẹ̀lọ́rùn ni yóò máa pọn yín kiri tẹnìkan bá fún ìyàwó ẹ̀ lọ hundred thousand tó bá jẹ́ kóbìnrin tí ò ní nítẹ̀lọ́rùn tí ò ní tẹ̀lọ́rùn á máa tẹ ọkọ rẹ̀ kiri ṣẹ́ẹ́rì táwọn èèyàn bá ń sọ̀rọ̀ èmi á máa sọ fún pásítọ̀ mi ní London mo sọ fún un mo ní ẹ jẹ́ n sọ kíní kan fún yín tẹ́ ẹ bá lẹ́yìn náà ní sùúrù nulẹ̀ ẹ béèrè lọ́wọ́ Ọlọ́run pé irú sùúrù tẹ́lómi nínú márèjẹ kó fi dán yín wò tó bá tún wá fi dán yín wò tẹ́ ẹ bá lè kárí ẹ̀ nítorí bọ́lọ̀ ṣe máa Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. It will happen again on the Mountain of Freedom, Odonilewa Ibadan. The Most High God of His anointed Bishop Dr. Caleb Oloyede is said to fortify everyone with power and the fire of the real gospel as the Mountain of Freedom, Odonilewa Ibadan presents a six-day power-packed quarterly revival with the theme Beware of Hypocrisy Gospel. Date Monday 6th to Saturday 11th December 2021 from 9 a.m. to 1.30 p.m. each day. Venue Mountain Top of Freedom, DSTV Roundabout, Akala Ghana Expressway, Odonilewe Ibadan. Ministering Bishop Idowu and Nemashaun from Badeku Ibadan. Evangelist Joshua Oloyede, Reverend Niyi Oladimeji, Reverend Ayoniyi, Pastor Dele Adegoju, Pastor Michael Oduola, and a host of others with many gospel artists. Her mommy G.O. Evangelist Mrs. Mudupe Oloyede Ogo is the hostess. Telephone zero eight eight one one one six three five seven six. Beware of hypocrisy gospel. The real gospel is powerful. Jesus awaits you all. ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ọ̀ya gbàkóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ black friday ó fi wáyé nílé top success. sọfẹ́ra fóònù fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bó o bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì ó yá ní ilé iṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú ilé iṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ń bàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Ọ̀gá o. Hmm. àsìkò wa ti ń lọ alálejò méjì tá a fẹ́ dá lóhùn. ẹ jẹ́ ká kọ́kọ́ eh, dá. àdàkà kan ṣe ní pépè. ọ̀ya ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́. orúkọ yín títí lóye ọláyínká lórúkọ mi. ìyá ìbejì. mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ life loss foundation international ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbí. ok. ọdún ni wá o a kì í ṣàìmọ̀ fún lóko ohun tí a tún mú wálé ni pé a fẹ́ rán àwọn èèyàn wa létí lórí ohun tí iléeṣẹ́ ìdúró fún àwa jẹ́ iléeṣẹ́ tí à ń dẹ́rìn pa ẹ̀kẹ́ àwọn ènìyàn wa nípa ríro wọn lágbára nípa níní iṣẹ́ ọwọ́ tàbí nípa mímọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn àti àgbẹ̀ àwọn nǹkan tí à ń kọ́ àwọn èèyàn ó dá lórí bí a ṣe lè mọ iṣẹ́ ọ̀sìn ẹran nípa tìgbàlódé ọ̀sìn ìgbín ọ̀sìn ẹja ọ̀sìn ehoro ọ̀sìn adìyẹ ọ̀sìn oyin tàbí ọ̀gbìn olú a tún ní àwọn nǹkan mìíràn bíi non-agric bíi ọṣẹ digital marketing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn tí ó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àti àwọn èèyàn wa tó jẹ́ mẹ́mbà wa tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ yìí sátidé yìí ni o la fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún ọdún kejì tí iléeṣẹ́ life plus ti bẹ̀rẹ̀ second year anniversary wa ní ìlú ìbàdàn níbi láti ṣe ìbàdàn àgbàlejò ní kàkàǹfò hin níbi ìbàdàn láti ṣe ní aago mẹ́wàá àárọ̀ ni a bẹ̀rẹ̀ afẹ́kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n ti ra tíṣẹ̀tì wọn kọ́ wá gba tíkẹ́ẹ̀tì àti tíṣẹ̀tì wọn ní àwọn iléeṣẹ́ wa káàkiri ní ìlú ìbàdàn níbí ọ́fíìsì wa méjèèjì ó máa wà open láàárọ̀ ọ̀la láti aago mẹ́wàá sí aago mẹ́rin ìrọ̀lẹ́ kí gbogbo àwọn èèyàn wa máa gba fọ́ọ̀mù wọn àmì tíkẹ́ẹ̀tì wọn àti tíṣẹ̀tì wọn ní iléeṣẹ́ wa méjèèjì iléeṣẹ́ wa kan wà ní eh, ìbùkún olúwa onídojúkọ bcs ní Bàṣọ̀run ibẹ̀ láti máa fún àwọn èèyàn wa ní tíṣẹ̀tì àti eh, ìbùkún eh, olùsọ̀yà junction níbí báyìí ní ring road wa níbí báyìí ní opposite switch hotel lẹ́gbẹ̀ẹ́ gasland. ẹ ṣeun ẹ àwọn tí ò bá wá ní àǹfààní àti wá sọ́dọ̀ yín kí lè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pèsè láti béèrè fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí. fún gbogbo àwọn tí ò bá ní àǹfààní àti wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́ta la máa pè jáde torí pé lọ́la sẹ́ńtà mẹ́ta la máa ṣí sẹ́ńtà hmm. àkọ́kọ́ ni ti Báṣọ̀run ẹni tẹ́ máa pè ní zero eight zero nine nine nine one nine five three eight lẹ́ẹ̀kan sí zero nine zero eight zero nine nine nine one nine five three eight fún àwọn tó bá fẹ́ wá sí ring road níbí báyìí ẹ pè zero seven zero three four four six six three three seven lẹ́ẹ̀kan sí zero seven zero three four four six six three three seven a tún máa wà ní àpáta sẹ́ńtà wa tó wà ní eh, ibodojúkọ wema ní st michael african church ibẹ̀ la máa wà láti aago mẹ́wàá àárọ̀ ẹ pè sórí zero eight zero three five six two two one six six lẹ́ẹ̀kan sí zero eight zero three five six two two one six six ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa ẹ máa make sure pé ẹ wá pẹ̀lú one thousand naira owó fọ́ọ̀mù ìdarapọ̀ torí pé kí ni a máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí àwọn nǹkan tá à ń ṣe kí tó lè láǹfààní àti ṣe kí ni àti lè gba tíkẹ́ẹ̀tì wa. ẹ ṣeun àdúgbò lẹ́ẹ̀kan sí ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní àwọn abọ́ lọ́la. sẹ́ńtà wa mẹ́ta la máa ti ṣe lọ́la. àwọn bíi. ní ìbùkún olú house nídojúkọ bcs ní Basọ̀run ní olùsọ̀yà junction wa níbí báyìí ní ẹgbẹ́ gasland nídojúkọ switch hotel. ibẹ̀ láti máa ṣe lẹ́ẹ̀kejì. aago mélòó aago sections mélòó. section méjì máa ní a máa bẹ̀rẹ̀ kínní ní aago mọ́kànlá àárọ̀ èkejì laago méjì ọ̀sán. ok ẹ ṣeun adúpẹ́. ayé ayé ayé o ayé tàwa yíyókùn ni. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Second anniversary Life Plus Foundation International. Ìlú Ìbàdàn mi tìtì. Àgbáríjọ gbogbo ọmọ ẹgbẹ́ Life Plus Foundation International. Jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary Life Plus Foundation International. Ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé. Àwọn àlejò pàtàkì ni Pọfẹ́sọ̀ Kaz Garba. Pọfẹ́sọ̀ Ọ̀nàdélé Ayọ̀wọlé. Pọfẹ́sọ̀ ek ajani dr abib ọlámìtúyè àti dr olúyẹmí fásinà àwọn orí adájọ́ náà ní baba wa kábíyèsí the imperial majesty ọba lamidi adéyẹmí ikú baba yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ lọ. lẹ́rìí zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international. èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. we are here. It's Oreb Convention 2020. The time of divine encounter and impartation is here. Oreb Convention 2020. Theme Abundant Grace. It's the season of salvation, healing, deliverance, and blessing through God's choice servants. Bishop and Reverend Mrs. Matthew Ayola Olupusui, your host. Reverend Samson Ajitomobi, Bishop Bisi Bankole, Reverend Albert Oduole, and other anointed ministers of God. Dates Wednesday 2nd to Sunday 6th December 2020. The time is 9 a.m. and 5 p.m. daily. Wednesday to Saturday, leaders and Workers' Conference at 9 a.m. on Friday and Saturday. Press Banquet at 3 p.m. on Saturday and 9 a.m. on Sunday is the grand finale. The venue is Mercy Cathedral, Kingdom Life Christian Center, opposite Wema Bank, New Ife Road, Ibadan, Oyo State, Nigeria. For further inquiries, please call 090-4212-8782. It's time to move to your next level by the abundant grace of God. Be there. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọ̀gá ah, ẹ má bínú sí wa ọ̀pọ̀lọpọ̀ ló ń pè sórí eh, personal lines wa pé àwọn fẹ́ dá sí àwọn fẹ́ dá sí pé ojú òpó yẹn bísí pàápàá jùlọ àwọn tó wà lókè òkun eh, eh, personal line wa ò ṣe connect sí. bó ṣe wà lọkùnrin ló wà lóbìnrin o àwọn kan sọ story obìnrin tó mọ́kọ ẹ̀ wọ London àbí tó wọ́kọ ẹ̀ wọ bẹ́ẹ̀ ni bó ṣe wà lọkùnrin ló wà lóbìnrin. wọ́n ní ṣe ló wọ́n ní ìṣe ìṣe lọkọ ọkọ kan ń jayé alákatá. ẹja gbọ́ ẹjẹ ká tiẹ̀ wọ́n bóyá arúbìnrin sọ nípa hmm. hello. hello. hello sir. ẹ kúrò lẹ́mà o. ṣé kí n hold on. ẹ má hold on àti wà lórí atẹ́gùn. ẹ má ho. oh ok ok ẹ lọ sà. orúkọ yín bolẹ̀ tí ń pè. ẹ ọ̀nkú ẹ kúṣẹ́ ìlú ọ̀nkú yóò bì ẹ mọ̀ mi dáadáa bẹ́ẹ̀ni ma. ẹ mú orúkọ kìíní ẹ mú orúkọ kejì <laughs> ẹ jọ ẹ ṣe sọfẹ yín ní London kẹ́ béèrè mi wọ́n sọ fún yín pé ìyàwó tó fi ń tọrọ òun ni mí èmi mo pè mo sọ̀rọ̀ ní last week. ọ ẹ̀yin lẹpẹ last week. mo dẹ̀ mọ nǹkan tí mo rí ṣẹ́rí ńgbà tá a ṣe tán mo ń láti pe àwọn ọmọ mi ní kọ̀ọ̀kan eré mi máa ń ṣe research mo ń bi wọ́n pé nínú gbogbo àwọn ọ̀rẹ́ wọn mélòó nínú wọn ló jẹ́ pé ìyá àti bàbá wọn wọn ò sí pọ̀. very good ìkọ́ ìkọ́ ní kò sí kankan tí ò sí pọ̀ gbogbo ìyá àti bàbá wọn ló wà pọ̀ ìkan tó jẹ́ pé mo mọ̀ ó tọwọ́ bàbá wá bàbá ò mọ báwọn ọmọ ṣe ń jẹ báwọn ọmọ ṣe ń mu níwájú ọlọ́run àti èèyàn mi ò fi ṣègbú mi ò fi ṣègbéraga mo mọ nǹkan tí mo ṣe ní láìpẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ọmọ mi nǹkan tí ọkùnrin ṣe ni tó ṣẹ́rí tí wọ́n bá ti rí èèyàn kan obìnrin kan tó bá ti ṣó ọkùnrin ibẹ̀ la máa dúró sí. Si mi ì sọ pé wọ́n ń ṣe o bìkọ́ tó wà lára èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tí obìnrin ṣe fún àbúrò mi ọlọ́run dẹ̀ ti gbéga ó ti padà sí àyè tí ọlọ́run fi sí ọmọbìnrin yẹn náà ó dẹ̀ máa rí ó máa rí títí ẹ̀ gbọ̀ngàn tí mo fẹ́ fàyọ ni gbígbì tí mo ṣe pè last ni pé mo wà lórí Facebook ọ̀nkọ́ tó dẹ̀ pè before mi wọ́n ní ninety nine percent obìnrin ní London ó mọ̀ fi pèrè mo fi pè tí mo ní irọ́ pátápátá yẹn nípa ninety nine percent obìnrin wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún ọkùnrin irọ́ pátápátá ni tó bá ń ṣe ní sọ pé wọn ò ṣe but kọ́ má bèèzẹ̀ lórí pé ninety the opposite ni in fact nǹkan tí ọkùnrin ń ṣe fún obìnrin tẹ́pọ̀ obìnrin tó bá rí ọkùnrin báyìí wọ́n lè wọ́n lè fi àdá ṣá orí ẹ̀ tó nǹkan tí mo ṣe kó máa sọ pé àwọn tó ń pè wọ́n sọ̀rọ̀ ṣàkẹ́ bí ẹni ṣe ń sọ̀rọ̀ èmi máa ń sọ̀rọ̀ from the heart ni because tí ọba ń sòótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ máa ń ṣòro sọ. So bọ̀ èèyàn sọ bó ṣe rí. ẹ ṣeun ma. so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn wípé ẹ lọ ṣe research yín ẹ béèrè àwọn àwọn ẹ̀yin náà mọ̀yàn gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ ẹ wo àwọn tó jẹ́ pé wọn ò sí ní ọkọ àbí pé wọn ò wà pọ̀ kò sí kó má rí bẹ́ẹ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ náà ará àwọn tó ń separate àjẹ̀rẹ́ àwọn tó yẹ pé ọkùnrin ló fà á tó ẹ ṣe gan níta. ẹ ṣeun. àní ò àní ò nítọkùnrin tẹ́ bá sì gbọ́ wa dáadáa níjẹ̀jọ́ bóyá torí ń tẹ́ ẹ̀ka lórí Facebook tẹ́ bá sùn tí kàńtàn ti ń kọ sórí Facebook lẹ́nìí gan láìlè kẹ́yìn gan tún bínú jù bẹ́ẹ̀ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílùú òyìnbó ló ń kọ kọ́mẹ̀ntì tiwọn síbẹ̀ in fact ó ń ta ọ̀pọ̀lọpọ̀ lára pa àwọn ráàyè lè sọ experience ti tiwọn ẹni tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ìrírí tí ẹlòmíì ń fi rojọ́ fún àwa àgbé ní London a máa wá ń ṣọlidé ní London ni àgbé lamẹ́ríkà a máa wá ń ṣọlidé lamẹ́ríkà ni ó kẹ́ jẹ́ ká fi London àti Amẹ́ríkà sílẹ̀ ẹnìkan ń sọ ní ìsìn pé òun lòún múyàwó òun dé South Africa <laughs> òun jìṣẹ́ jìyàlé lórí kóun tó rí kóun tó mọ̀ ó ti fẹ́ ọmọ Saudi mi ṣé ìwé lẹ̀ ni ẹ fẹ́ sọ pé òun fẹ́ fi Saudi tó lọ fẹ́ gbà. èèyàn múyàwó ẹ̀ lọ sí New York lọ́ọ̀yà tó bá wọn ṣèwé Family lọ́ọ̀yà yẹn níyàwó padà lọ fẹ́ ṣe rí ṣe báyìí ọ̀yá jẹ́ ká gbọ́ wọn. kí la ti máa ṣayé yìí. kí ni ń pa àwọn lẹ́rìn bí ẹ mú ọ lọ sómoríkà gan ọ sọ yẹn lẹ́ẹ̀mẹ́. hello. hello. hello. hello. hello. hello. à ń gbọ́ yín sà. hello. à ń gbọ́ yín o àwa lo ẹ̀yin lẹ̀ lo ó lè jẹ́ network. hello hello. Um, orúkọ mi ni sanbade adébáyọ̀. ọ̀ya oh, láti. láti adamawa ìjọba tẹ́rí gbogbo ọ̀rọ̀ yìí àdìtú ni ọlọ́run náà ló yé because tabaníkà máa ń ro dídùn ẹ̀fọn àhọ̀rọ̀ adéegun wọ́n ní bó ṣe wà ní líìkì náà ló wà ní gbàǹjà hmm. ọ̀rọ̀ yìí kìí ṣe nǹkan tó yẹn lè rí ojútùú ẹ̀ bọ̀rọ̀ bá yẹn torí eh, ìtí ọ̀bà sí ìfìfẹ́ ní kókó jù sáà tí o bá sí ìfẹ́ hmm. kò sí nǹkan kan. ìfẹ́. so ìfẹ́ lọ gbogbo ẹ̀ dálé lórí jù. ẹ ṣeun sá. yes sir. ká tún rán àwọn èèyàn wa létí nípa miss ah. ọ̀yọ́. Ah, ok jẹ́ ká sáré mu. hello. hello. ẹ̀yin lẹ̀ ló sá o a ti ń kéde fún yín tó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta nípa miss ọ̀yọ́ omidan ọ̀yọ́ eh, tí a máa ń ṣe ní ọdọọdún Eh, ní agbára ọlọ́run December twelve ni ti ọdún yìí àtúnwáyé wọ́n ti gbé mọ́tò eh, tó tutù mẹ́nẹ́mẹ́nẹ́ tí ẹni bá jáwé olúborí tí ó gbé lọ ọmọge tó bá rẹwà jù tí ó gbé lọlé wọ́n ti gbé wá sí inú ọgbà wa ní Fresh FM bí ó ti wà ń bẹ ẹni bá fẹ́ wò ó àyè wà fún yín láti wá wò ó eh, ẹ̀ẹ́n tó sì máa jẹ́ kí ẹ ní àǹfààní àti jẹ́ ni pé kẹ́ ẹ kópa tẹ bá rí ọmọ tẹ bá ní ọmọbìnrin tó rẹwà tó lè jẹ́ ojú ìpínlẹ̀ ọ̀yọ́ miss ọ̀yọ́ ẹ jẹ́ kán gba fọ́ọ̀mù kán gba fọ́ọ̀mù tàbí kán pe nọ́mbà yìí tí wọ́n bá fẹ́ gba fọ́ọ̀mù zero eight zero three seven one seven eight zero four three zero eight zero three seven one seven eight zero four three kì í ṣe mọ́tò hmm. nìkan ní ẹ̀bùn tó wà ńlẹ̀ o ẹni tó bá ṣèkejì ṣèkẹta ẹni tó rẹwà jù nípa fọ́tò yíyà nkankan o categories ni téèyàn ò bá tiẹ̀ lè rí mọ́tò gbà àwọn ẹ̀bùn míì ń wà tó jẹ́ pé àwọn tí. láyé ká mọ̀ là á omidan tó rẹwà tó sì tún lọ́pọlọ ni. omidan tó rẹwà tó sì lọ́pọlọ. Hmm. ni wọ́n béèrè béèrè bẹ́ẹ̀. àwọn forms àti tíkẹ́ẹ̀tì tí ẹ fi wọlé wá fojú ló ń jẹ lọ́jọ́ náà mm. ó wà ní gbogbo ibi tí eh, foodco wà nìbàdàn ẹ lè lọ síbẹ̀ kẹ́ lọ gba fọ́ọ̀mù ní tẹ́ bá jẹ́ obìnrin tó fẹ́ kópa tó bá jẹ́ pé tíkẹ́ẹ̀tì àti wọlé sínú gbọ̀ngàn yẹn níjọ́ yẹn láti jẹ́ kí ẹ fún ojú ló ń láti jẹ́ kó ju yín náà tóun tó fẹ́ ṣẹlẹ̀ níjọ́ náà mm. àti jẹ ìgbádùn tí a tún pèsè kalẹ̀ mm. eh, àwọn foodco outlet àti fresh fm ẹ lè rí àwọn forms wọ̀nyẹn gbà ń bẹ̀ àbọ̀ ń bọ̀ wo táìmù ni. ọ oh, ọ oh, ẹ ah. táìmù ẹ. <laughs> mo ń bọ̀ táìmù ẹ ni. oh sorry. so ìwà àti mayor. mo fẹ́ sọ nọ́mbà tẹ́lẹ̀ bọ̀ tìgbà tó ti pé àkíyèsí mi sí í ah, sí máa wùlẹ̀ jẹ́ kí n pe nọ́mbà kankan. pe nọ́mbà kó yín lè bá a pọ̀ pépépé. <laughs> ok o oh eight o three <laughs> seven one seven mhm. eight zero four three. jọ mayor tún mú lẹ́ẹ̀kan sí. má jẹ́ tún mọ́ o. tún mú ok mm. zero eight zero three seven one seven eight zero four three mm. ẹni bá fẹ́ gba fọ́ọ̀mù ṣé kí n tuntun mú ni. ẹ ṣe bá ṣe fi mí nọ́mbà tí mo pè nù. ayé tótó ayé tótó ayé máa lè kí láti máa ṣayé yìí sí o òye mi. hello. hello. hello ẹ kúrò ilẹ̀ ẹ kúrò ilẹ̀ orúkọ yín bọ́lẹ̀ sí ń pè. Ṣadé ló ń pè. ẹ ó yá ó ẹ bá wa dá sí ọjọ́ ti lọ láti ìbàdàn bí náà ni olúyọ̀lé. Hmm. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé bó ṣe wà nílìkì ló wà ń pàǹdà torí there's a time ó ṣẹlẹ̀ sábúrò mi kan náà in fact ọkọ ẹ̀ ó lọ sí overs ó lọ sí US bó ṣe débẹ̀ báyìí ó kàn tún lọ fẹ́ ọmọ nàìjíríà kan ni wọ́n tún jọ gbàwé ó ní láti àbádàn àbúrò mi yẹn sí nàìjíríà so it's like ṣe mọ. ṣé àti àbúrò yín ò ní àjọsọ pé òun fẹ́ gbàwé ni. Ah, létà ni a ṣẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ wá sọ pé àṣìbíwèé ah, lòun fẹ́ gbà. wọ́n fi bò mọ́ ẹ̀ ń bá ti ń lọ lú òyìnbó ó ti eyín tó sì fẹ́ lọ dúró síbẹ̀ yóò wẹ̀ tí ó fi gbàwé dandan níwèé bí ìgbà téèyàn lọ sin ẹrú lọ ṣe ẹrú ni tí ò bá níwèé nílùú òyìnbó. immediately náà ni ó ṣe ṣàfọmọ yẹn sílẹ̀. ṣé wàá fi ọ́fà àbúrò yín lẹ̀ yán yán ni ó ti ẹ̀ fà seven years ago ló ti sílẹ̀. àwọn ọmọ tí àbúrò yín bí fún kọ́. kílẹ̀ rí. àwọn ọmọ tábúrò yín bí fún kọ́ mà. irọ́ yẹn ò tiẹ̀ sí ìbímọ kan kó tó lọ. ok ah, ah, ah, ọlọ́run ti ṣe dá. ó dá ọlọ́run. ẹ kúrò lẹ́wọ̀n. Hello, ẹ kúrò lẹ́wọ̀n. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pèsè. orúkọ tèmi ni akíntọ́lá bí láti gbọ́ra o ẹ kó sọ. ọ̀ya. yẹ Uh, Sherry, you need to be before you could bring this kind of issue. Ẹ ti ṣàwọn research kan. Hmm. Kẹ̀dẹ̀ tó conclude pé. Hmm. Hmm. Majority. Ìkan ló ìkan ló pọ̀ jù. Àbí? So now Sherry, èmi ò ní fẹ́ kó jẹ́ pé sincerely because I believe whatever you people have done, ẹ ti ṣe ó dẹ̀ wà objectively presented. Ah. Ah. Hello? A gbọ́ yín. A wà pẹ̀lú yín. Ó dẹ̀ wà objectively presented so ẹ̀ẹ́dẹ̀kan ní wákẹ́ wá jẹ́ pé bóyá torí ìfẹ́ mú sàn pé ọkùnrin nù so nǹkan tó ní kàn máa sọ ni pé nìfọ́ ẹni kó má dà. Hmm. Hmm. Ah, ẹ ló bí ọdún. ṣe rí ọ̀rọ̀ tẹ́nì ẹlẹ́yìn ká mọ̀ bínú ọ̀rọ̀ tẹ́nì kan sọ ní ọ̀sẹ̀ tó kọjá ẹnìkan ti pè mí láàrin ọ̀sẹ̀ ó ti sọ fún mi ó ní. Mm obìnrin ọkùnrin tí ẹ̀jẹ̀ áfíríkà bá wà lára ẹ̀ ẹ̀jẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé báyìí la ṣe ń ṣe níbí èèwọ̀ bùnmí ó ní pé kí ìtẹríba wà láti ọ̀dọ̀ ìyàwó sọ́kọ tó bá gbé kinní yẹn wọ Europe tàbí àwọn ibi tá à ń sọ yẹn tí wọ́n sì fún àwọn obìnrin tí wọ́n yẹn ní freedom freedom tí wọ́n fún wọn kì í ṣobìnrin nìkan ni wọ́n fún láyínká ọmọ míì tí èyàn ó sọ pé kó kúnlẹ̀ kó káwọ́ rẹ̀ sókè níbí tí ó sọ pé dáàdi wá dé tí ọmọ bẹ̀rù ọmọ ọmọ ka ọjọ́ tí ọmọ wo déètì fún ọ ni tó bá ń pé eighteen ó ti bẹ̀rẹ̀ ọ̀dà pé sixteen wọ́n ní wọ́n ti máa dán sìgá wò eighteen ni wọ́n èmi ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ni wọ́n mú ẹ̀gbọ́n sìgá eighteen ó ti kó kúrò nílé àwọn tó wà lábúrọ̀d apá abílà ti máa ń pariwo kọ́lọ̀ ń já jẹ wọn mọ́ kọ́lọ̀ ń já wọn mọ́ ọmọ ń bá tiẹ̀ lọ ọ̀rọ̀ orí pọ́pọ́ ni mí arúgbára mo fi bí ọkọ̀ kan mọ̀ ló èyìnbó freedom wà fọmọdé fún fún ó sì wà fóbìnrin wọ́n ní freedom yẹn ní ń dá wàhálà alẹ̀ wọ́n ti sọ wọ́n ti sọ. hello hello. hello ṣe é gbà ń hello. hello. hello sir. Ah, ẹ ká sàn. Hmm. Eh, orúkọ mi ni Túndé láti france ní kéńté. láti france. ok ẹ lórí ọ̀rọ̀ tí ẹ ń sọ ọ̀rọ̀ ọ̀gá àgbàdo lórí rẹ̀ torí pé bó ti wà lọ́kàn lọ́wọ́ àgbègbè rẹ̀ tẹ bá ní kẹ máa sọ sílẹ̀ ọ̀la òkú mọ́ oníkàlùkù máa sọ sí ẹni kò síbi tí ò ṣẹlẹ̀ sí lamẹ́ríkà ní london ní europe ẹ ti yẹ ẹ̀dọ́ níbi tọ́kàlù tó kálukú tẹ bá sọ fún kẹ́wùdó kódà ẹ tẹ bá rí ọkùnrin ẹ jìnnà rí tọkùnrin náà báyìí sọ nínú tiẹ̀ tẹsí kankan tí mo mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ fún ìjọba nígbà mi lówó àti sábìkà lèèyàn sínú àpọ nítorí pé ẹlòmíì ọmọ àwùjọ àkínní máa rí báyìí fẹ́ẹ́ rí ibi máa ń fà jùlọ lọ́dọ̀ ọkùnrin tó jẹ́ pé pàṣípì ọkùnrin pọ̀ ó ní pé àwọn ọkùnrin sábì rí i pé tí àwọn àbá ti ń ṣiṣẹ́ ìjọba máa sọ̀pọ̀ sí wọn láwọn tó wà ní Europe mọ́dà kọkùnrin ọmọ ṣiṣẹ́ jọjọ́ wàá yọ̀ǹda ìyàwó rẹ̀ fọmọ ṣiṣẹ́ òun wà á bóyá ó lè mọ wá bísíǹsì ní ìṣe bóyá à ń gbé mọ́tò à ń gbé mọ́tò wọlé kankan òun ò ní rẹ́jísítà lọ́mọ́ lọ́dọ̀ ìjọba ìyàwó rẹ̀ wá lọ kílèmù civil parent hmm. ṣé o báyìí tún kílèmù civil parent ìyàwó ti ní ọkọ ó ti ní ọkọ àmàlì ìjọkọ lọ nìyẹn hmm ọjọ́ tí obìnrin yẹn bọ́yá nínú àwọn níta obìnrin yóò obìnrin níta bọ́yá ń ṣiṣẹ́ iṣẹ́ àgàtà lọ́sẹ̀ tí ń gba bíi six hundred seven hundred ní èyí kì ọjọ́ tó bá ti lè pàdé àwọn ọ̀rẹ́ tó máa ń sọ fún ti àtúwọ̀ ya wèrè ní ìjọba ìjọba yìí from there ọkùnrin yẹn máa padà kúrò nínú ilé mi àbí àwọn ọkùnrin tó náà wà tó wà jọ̀bílẹ̀ tó pé ìyàtọ̀ fún tọ́bẹ̀yà ìyàwó tó àwọn jẹjọ àjẹ́dọ̀ fún mi gbà sọ́ba àbójú ẹ̀yìn àríkẹ́yìn ò ti ṣe àwọn ọmọ ẹ̀dọ́ ọ̀rẹ́ gọ́ọ̀láìsì ẹ̀mọ́ náà lé táwọn ọba ìtìlẹ̀ rẹ̀ gọ́ọ̀láìsì bàbá mọ́nú lé tàbí pé bàbá tó yẹ pé bọ́ bá tó dé wàá tún kan jù wàá tún kan mú ni àwọn ọmọdé kò wá àǹfààní rẹ̀ ẹni kì ló lè ṣẹlẹ̀ sí. ẹ ṣeun àdúpẹ́ ẹ yẹ ká tún fẹ́ lòmíì náà láàyè ẹ ṣeun. bẹ́ẹ̀ Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. New View event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó New View ní ẹ̀fọ́. event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. New View event center ọyẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀. New View event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́nìgbàgbé ló wà ń bẹ̀. gold vip chavarichi ẹ̀rọ amóhundógbẹ̀mù sound system led screen moving headlight standby electricity ohun tá a wá fi tayọ ní yàrá yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùn ká. tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six akilapa estate along all saint college road agbofieti off jericho extension ibadan new view event center is very affordable call for enquiry or send a whatsapp message on oh eight oh six six five five seven or eight oh seven six six six six five five seven. New View Event Center make it a moment to remember. ẹ̀yin èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé. Ìbàdàn. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. oníkàdùnkù sọ tiẹ̀ ẹ lẹ́ ah, àǹtí. ẹ pẹ̀lẹ́ àǹtí ẹ kúrọ̀ lẹ́. ẹ kúrọ̀ lẹ́ gbogbo ara ilé. mo ti ń wojú yín pé bẹ́ẹ̀ mú yín lọ bẹ́ẹ̀ rún kà ẹ yàrí mo kọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ bá wẹ́ lè láì dé London. <laughs> ẹ kúrọ̀ lẹ́ gbogbo ara ilé orúkọ tèmi ni Ọláṣùpá Ìṣàt Ọmọbọ́láńlé tí mo jẹ́ aṣojú iléeṣẹ́ VGC Estate tá a mọ̀ sí Victory Garden City Estate iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń talẹ̀ tó ń bá àwọn èèyàn kọ́ ilé tó tún bá àwọn èèyàn ra ilé nǹkan tá a mú wá fáwọn oníbàárà wa ní alẹ́ tòní yìí ó ní a ní Golden Tuesday promo tó jẹ́ yí pé ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́ni Tuesday ó dẹ̀ máa parí ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ friday oní promo náà ó máa kásẹ̀ lẹ́ pátápátá tàjẹ́ tó wá ń oníbàárà wa létí àwọn náà wọ́n tún lè jẹ àǹfààní promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà wọ́n lè di onílé di onílẹ̀ káwọn náà kàn kúrò lẹ́gbẹ́ mi rent kàn kúrò lẹ́gbẹ́ pé èmi náà mọ̀ ń gbalẹ̀ kàn kúrò lẹ́gbẹ́ chief tenant káwọn náà kàn wá bá iléeṣẹ́ vgc estate kàn wá bá wọn dòwò pọ̀ anílẹ̀ sí ayégún ọ̀lẹ́yọ̀ ní akálàwé ẹlẹ́bù road eléyẹ̀ làǹtà ní five hundred thousand naira ẹni tó bá san owó tán lẹ́ẹ̀kan náà ẹni tó bá wá san díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mọ jàǹfààní rẹ̀ ní six hundred and fifty thousand naira tó jẹ́ pé lórí àwọn ilẹ̀ wẹ̀ tẹ́ bá tún wá ra acre discount ó ń bẹ lórí àwọn ilẹ̀ náà tó jẹ́ pé àwọn tó bá wa dòwò pọ̀ wọ́n ń ra acre ni wọ́n ń rà láti òkè òkun ni o àwọn tó wà ní nàìjíríà ń bí bíbáyìí náà àwọn náà wọ́n ti gbẹnu sí wọ́n ti máa dùn bíbẹ̀ ó tún wà ní ìlàjì tó jẹ́ pé twenty minute drive láti Ìlàjì farm sórí estate wa oníléyẹ wa àwa ń tà hundred thousand naira tẹ́ ẹ bá sanwó tán ẹ mọ jàǹfààní rẹ̀ ní hundred thousand naira tẹ́ ẹ bá san díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ rà ní one twenty thousand naira tó jẹ́ yí pé àwọn ilẹ̀ wa yìí ó tún wà fún commercial ó wà fún residential purpose ó wà fún buying and selling ẹ lè ra kẹ́ ẹ fi pamọ́ kẹ́ ẹ sùn tà lọ́jọ́ iwájú torí pé gbogbo alamọ̀ yìí pé ilẹ̀ ó mọ appreciate ní ọjọ́ iwájú ibi tẹ́ ẹ lè wá wa sí ọ́fíìsì àdírẹ́sì wa wà ní ọlọ́nà filling station ní àkànfẹ́ bus stop amúlòkó road ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní zero nine zero three one three seven eight seven five zero zero nine zero three one three seven eight seven five zero tẹ́ ẹ bá ń bọ̀ kẹ́ ẹ máa mọ́wó fọ́ọ̀mù yín five thousand naira bọ̀ tọ́lá àwọn míì mọ́ sọ wípé à ẹ sọ fún wa pé ká mọ mọ́wó fọ́ọ̀mù bọ̀ owó fọ́ọ̀mù iléeṣẹ́ VGC Estate five thousand naira òní kẹ́ mọ́mú bọ̀ kẹ́yìn náà kẹ́ wá donílé donílẹ̀ nílé iṣẹ́. ó dáa téèyàn bá wá sí nítòsí tó sì ń hmm. fẹ́ sọ pé òun fẹ́ kópa nípìn nílẹ̀ sọ́dọ̀ yín ó ń gbé lókè òkun bẹ́ẹ̀ sì sọ ṣe sọ yìí àǹfààní ńlá ló dàbí pé làkalẹ̀ fún àwọn èèyàn yìí láti fi kọ́lé for uh, business purposes and uh, gbogbo ẹ ṣe ní buy and selling uh, so buy and selling àwọn tá a wà lókè òkun fẹ́ wọ́n fẹ́ jàǹfààní irú ìyẹn tí wọ́n dẹ̀ lé wá sọ́fíìsì yín wá gba form ṣé ẹ lè ṣe negotiation láti bá wọn ṣètò ilẹ̀ títí wọn látòkè òkun tí ò sì ní ní kọ́nù kọ́hún nú tí ò sì ní ní wàhálà ọmọ onílẹ̀ nínú. bẹ́ẹ̀ni àwọn míì wà tó yẹ pé òkè òkun náà wà ọmọ ń rán àwọn èèyàn wọn tó àwọn èèyàn wọn tó bá wà nílùú nàìjíríà yọ ọmọ náà wá sọ́fíìsì wa láti jẹ́ pé wọ́n àkọ́kọ́ wá ṣe investigation àyè wà fún eléyẹ̀ náà lálàkọ̀kọ́ àwọn míì dẹ̀tún níyì tó yẹ pé wọ́n kàn send orúkọ wọn details wọn onákànbá wọn fíìlì sínú fọ́ọ̀mù àdẹ̀bá wọn snap ẹ̀ àṣẹ̀ǹjẹ̀ sí wọn tó jẹ́ yí àwọn náà wọn ò kábàámọ̀ pa wọn ralẹ̀ lọ́dọ̀ VGC Estate. so àwọn ibi tílẹ̀ yín wà ni ẹ tún mọ tún sọ kíákíá. ó wà ní ayégún ọ̀lẹ́yọ̀ ní akálàwé ẹlẹ́bù road à ń tẹ́lẹ̀ yẹn ní five hundred thousand naira tẹ́ bá sanwó tán lẹ́ẹ̀kan náà tẹ́ bá wá san díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ rà ní six hundred and fifty thousand naira láàrin oṣù mẹ́fà sí ọdún kan ó nẹ́ẹ̀fì sanwó ó wà ní ìlàjì after ìlàjì farm twenty minute drive síbi bẹ̀ onílẹ̀ náà wà à ń tà ní hundred thousand naira fẹ́ni tó bá sanwó tán lẹ́ẹ̀kan náà ẹni tó bá wá san díẹ̀ díẹ̀ díẹ̀ yóò mọ̀ jàǹfààní rẹ̀ ní one twenty thousand naira tí kò sí pé ọmọ onílẹ̀ kankan ó ń yọ wọn láàmú àbò ń dá wọn láàmú torí láti pé káwọn mọ̀ ra lẹ̀ nílé iṣẹ́ VGC Estate. ẹ ṣeun àdúpẹ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. Oo oh, Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá fẹ́. Hotel reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ṣayẹyẹ, tábà ń ṣàríyá. Ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, ẹyẹ ààyè ìgbọ́kọ̀sí ń bẹ. tá a bá ń ṣayẹyẹ tá a bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ẹ kú lé padà ẹ káàbọ̀ padà. hello. hello. mo gbé o ẹ̀yin lè gbé o. hello. hello. hello. hello. hello. hello kúnyínká ẹ kú ètò sà. ẹ rà mà. mo fẹ́ ọ ẹ ọ ẹ ti fẹ́ kó bó ṣe wà nígbàdàn wà ní. ta ló ń sọ̀rọ̀ ẹ jọ mọ́ ta ló ń sọ̀rọ̀. ọmọ tọ́lá ni lórúkọ mi láti Dublin. láti Dublin ok. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ lórí ṣé bá a ṣe sọ lórí àbí kò rí bẹ́ẹ̀ ẹ wo ibi tó ibi àbúrò mi ọkùnrin ti gbé obìnrin wá sílùú yìí tí tẹ́kọ̀ lóyún mọ́ tẹ́lómi fún ìyàwó lé lóyún. Ah, kí ló ṣàbúrò yín ọkùnrin kí ló ṣàbúrò yín ọkùnrin àwọn ti bímọ mẹ́ta fúnra wọn ìjà kékeré tí ìyàwó rẹ̀ lọ́ọ́ di tó ń gboyún tó ń gboyún fún lómi tó kọ́ wá fi ìdùnnú lọ ń gboyún lọ́wọ́ ẹlòmíì. ó foyún pọ́nìṣì ẹ̀ ó foyún lọ́wọ́ ẹlòmíì ó bọ́ sí tìjú kò ah, bẹ́ẹ̀ làbúrò mi obìnrin náà gbọ́kùnrin wá sílùú yìí tọkùnrin yẹn ò ní wúlò so kò ibi tí kò kò sí tí kò sí iṣẹ́ wàhálà àwọn obìnrin ìlú yìí tó ń gbé sílùú yìí wọ́n ti wá ní máìndì pé àwọn ò fẹ́ fẹ́ ọkùnrin dúdú mọ́ hmm. àwọn ò fẹ́ fẹ́ ọkùnrin dúdú dẹ́sàgbà pé dúdú ni bàbá wọn ẹ mọ reason because àwọn púpọ̀ náà bàbá wọn ò ní respect fáwọn ìyá wọn. Hmm. so àwọn yẹn ti wá ní pé táwọn bá dàgbà táwọn bá marry so irú irú irú ọkùnrin tí bí bàbá wọn ò ṣe ní respect fáwọn ìyá wọn. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà ò ṣe ní respect fún so ṣé àwọn àwọn àwọn funfun yẹn àwọn máa ń respect obìnrin àbí àṣà wọn ń wọ́n ṣe. tẹ bá rí àwọn ọkùnrin wa hmm. eob tẹ bá rí àwọn ọkùnrin wa tó fẹ́ òyìnbó ẹ máa rí bọ́sẹ̀ máa máa ṣe bí olóòtú tọ́sẹ̀ máa máa dùn tọ́sẹ̀ máa máa sílẹ̀kùn fún obìnrin kan tó wọnú mọ́tò wọn. tọkùnrin bá wá sílẹ̀kùn fáwa tá à ń dáná fún wọn tá à ń forí ṣe fún wọn tọ́ bá ń sílẹ̀kùn fáwa ṣé àní wọ́ṣìpù wọn. Hmm. ọkùnrin tó fóyìnbó tó lọ ń sílẹ̀kùn other side kíyàwó ẹ̀ tó wọlé ṣó lè ṣílẹ̀kùn fún dúdú tó bá fẹ́ bẹ́ẹ̀ wọ́n ti bìlí pé báwọn bàbá bàbá àwọn ṣe màtírìt àwọn ìyá wọn báwọn ìyá wọn náà ṣe báwọn bàbá wọn náà ṣe màtírìt àwọn ìyá wọn bẹ́ẹ̀ làwọn obìnrin ò ṣe jẹ́ làwọn obìnrin ò ṣe jẹ́ kọ̀ọ̀kan ẹ wá rí ìkan nínú àwọn ọmọbìnrin yìí wọ́n wá kóra wọn jọ sọ́dọ̀ mi àwọn kéékèèké àwọn tó ń bí wọ́n yẹ twenty years wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àmọ́ ẹ̀bọ ara wọn bíbá yìí sọ pé bàbá àwọn I'm not going to marry a black I'm not, going to marry a black guy bá dàgbà I'm not going to marry a Nigerian guy I'm not going to marry this. Hmm. ọkùnrin wa bọ́ sáàrin wọn wá fẹ́ láìsí ni wọn pé kò ń ṣe gbogbo ọkùnrin lórí báyẹn hmm. àti pé ọkùnrin ni breadwinner ọmọ twenty one years wá bí ọkùnrin yẹn ó ní kí ni definition of breadwinner ah. ọkùnrin ni A man, ni olórí ní nàìjíríà òun dẹ̀ ni olórí nílùú iná tó bá fẹ́ yàn ó ní man that cannot afford a pencil for me and you are telling me pé òun ni breadwinner ilé. Hmm. It's only my mom that is doing this, that is doing that, that is doing this, that is doing that. Nítorí inú lẹ́nu. So she's the breadwinner. So, hmm. so is the breadwinner of, the, of, of our family anybody tó bá ti ń ṣe ẹ̀tọ́ ẹ̀ nínú ilé lórí àwọn ọmọ òun làwọn mọ̀ ní breadwinner. excuse me eh, eh, ẹ jẹ́ kí n béèrè question kan mà lọ́kọláya tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tí wọ́n ti bímọ kìíní wọ́n ti bímọ kejì wọ́n lóyún ìkẹta sínú uh-uh, wọ́n ti bímọ kẹta ó wá ń sọ fún ọkọ pé kó kó kó call out níbi iṣẹ́ pé torí òun fẹ́ lọ club ṣùgbọ́n nàìjà ni wọ́n gbà tó yẹ ọkọ ní ọkọ wa nígbà táwọn forí òun rún mú wàá lọ club wọ́n á jókòó ti ọmọ sínú ilé ẹjọ́ kejì ló mà lé ọkọ yẹn kúrò nílé. ọjọ́ kejì àwọn ọmọ tó bí sílùú àwọn ọmọ tó bí sílùú àbẹ̀tọ̀ lọ bọ́ láti kù ah, èkó ni wọ́n ti wá irọ́ irọ́ ibẹ̀ yẹn náà bí yìí ìyàwó sí ibi náà bí ah, eh, nàìjíríà ní ọkọ ti wá. bí ọkùnrin yín ká àwọn hmm? tó bí lu lifestyle wọn ni wọ́n ti believe pé wọ́n ti believe pé lọ́ọ̀ ti ọkọ ní òun lèmi náà right ti ọkọ ní lèmi náà. kémi dúró ti ọmọ kẹ́ lọ club. ẹ eh, wọ́n mọ̀ pàṣẹ fọ́mọ náà. kémi dúró ti ọmọ kẹ́ lọ club kílọ̀bù mọ̀ kí tinú kẹ́pà ó túndé lọ́wọ́. ọkùnrinká bóyá ọkọ ti ń dúró sọmọ ọdì bóyá òun ti ń wà nílé all the time tó dẹ̀ ti pẹ́ tóun ti lọ club gbẹ̀yìn tọkọ máa ń lọ sòwò dẹ̀ wá hmm. bíi pé kọ́kọ́ kọ́kọ́ dúró kóun náà lọ this time around ṣẹ̀mọ̀ pàwọ̀ lè ṣe bẹ́ẹ̀. okay ṣé ni mo fẹ́ gbé ọmọ lẹ̀ fọkọ mi ní ti pé mo fẹ́ lọ sí club kò ní ìwé pé kò gbé pọ̀n sẹ́yìn. tẹ́ ẹ bá tiẹ̀ tó bá tọkùnrin bá tiẹ̀ ti gbọ́mọ pọ̀n ni wọ́n ti ni wọ́n ti lórí wa Ah, ah, ìyọkọ mi gan ìyọkọ mi gan yóò ní kọ bá. tó bá ní pé tó bá ní kó bá ń dúró ti ọmọ pé ọ̀rẹ́ òun ṣènáwó a máa gbọ́ ó fẹ́ lọ club. ẹ bó ṣe ń jayé tiẹ̀ lọ́hùn nìyẹn. ọkùnrin ká ìlú ah. iná bí wọn ìlú iná bí wọn sí ìlú iná bí wọn sí lifestyle wọn nìyẹn. so torí pé mo wá ní mi ò lè dúró ti ọmọ mo ní torí pé mi ò lè dúró ti ọmọ kó lọ club àárọ̀ ọjọ́ kejì ó wá pe ọlọ́pàá fún mi. ẹ ó ní lára ni. àwọn ọkùnrin yìí ká àwọn tajá yorùbá ta wà nílé ọkọ àwa làwọn enlighten àwọn ọmọ wa obìnrin pé bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe lélẹ̀ but still náà màá láwọn ọmọdé wọn máa sọ fún yín pé your lifestyle is different from my dad your pé lifestyle yẹn. pé life o a ní life òun yàtọ̀ ṣó tán alo ma yàtọ̀ alo ma hmm. exactly because lifestyle wọn yàtọ̀ títí wa but àwọn àtọ̀ ń rí wa ṣáwa lè gbé kọ́kọ́ gbọ́mọkùn káwa lọ sí káwa lọ sí club. ẹ ṣeun tí ọkùnrin. tọkùnrin tọkùnrin naija bá sílẹ̀kùn fún obìnrin nǹkan méjì ló ṣẹlẹ̀ ìsídà kó jẹ́ pé mọ́tò yẹn jẹ́ tuntun tàbí kó jẹ́ pé lẹ́kùn mọ́tò yẹn ọ̀dà. tí ò sí láti ta ọtí ò sí láti inú. ayé gba jẹ́jẹ́ ènìyàn wọ́n ní tóbìnrin bá wò sùnsùn ní London tó bá sọ pé bóun ṣe máa ń rí àyà òun máa ń já bóun ṣe ń wú àyà ń já tó bá ti sọ fọlọ́pàá yóò sọ fọlọ́pàá ni pé o ski ẹ òun pé tóun bá ti rójú ẹ báyà ọkàn òun kó sókè ọkàn máa wá ní kò fi lélẹ̀ fún un ọ ń lọ tọkàn rẹ ó fi kọkàn ẹ fi sẹ́tù. kápẹ́ mi lọkùnrin ni ìmùlẹ̀ tí wọ́n di ẹrù mi lẹ́pẹ́ ìjọba ti ní àyàwó yàtọ̀ pọ̀ lọ́kàn wálé excuse me I have a luggage to pick. èyí ó kàn mọ́ pé yẹn ni iye eléwédú mo lẹ wa ẹ pàdé mi lẹ́kọ̀ọ́ iye eléwédú ẹ bá àríjì ká ká yóò ní àlí kí ló dé sukura ti lé mi lé. hello. hello. jẹ́ gbé mi. hello. hello. hello? ẹ ṣe wà ń bẹ̀. ẹ ló àti lọlé o. mo wà ń bí o. àti lọlé. àtọ́lé à ah, ẹjọ ṣe sáré sọ díẹ̀ jọ. ó yá ó yá orúkọ yín wọlé tí ń pè. ọlá mi láti London. ó yá ó yá ó yá ó yá. ẹ wo kẹrin náà tó wà lù ni o mo ti pèpè pé látàrọ táyì ti lọ ṣáà bọ́ọ̀ ní kọ̀ọ̀fẹ́ tá a fi ẹ̀kọ́ síbùrù sí rẹ̀ ni pé ẹ wò ó ní kíkì àwọn obìnrin ọ̀rẹ́ lẹ́yìn aláwo ní aláboyún ni wọ́n ń bíbí ipò parọ́ jù láyé kẹ́rì àwọn ló parọ́ sì kejì láyé wọ́n ta fóònù lọ. aláboyún aláboyún ló parọ́ jù nígbà mẹ́ta lórí ọ̀sán fún mi pé yé ọkọ mi ọmọ yẹn mú mi lẹ́gbẹ̀ẹ́ mi ò lè bá jù tó lọ gbé sínú. so àwọn irú owó obìnrin tó pẹ̀lú àgùnbẹ́ tó fẹ́ kò sí kan tó jẹ́ bẹ̀ kò sí kí nǹkan tí wọ́n ń dán wọ́n mi máa lù bọ̀ mí ọ̀sán thirty percent obìnrin percentage tẹ́sán yẹn ló bí woman yẹn nínú jẹjọ o ẹ má tún sọ pé eighty percent o. Hmm.